ní ọlọ́run kọ pé kí oṣù alákànlẹ̀ ní Ramadan kó sojú ẹ̀mí wa àjọbẹ̀rẹ̀ rẹ̀ láyọ̀ àsìkò parí rẹ̀ kódà àtúnjọ dúpẹ́ àjọsọdún. Ìtí àwọn àbáwọn máa bá wa sọ̀rọ̀ lé lórí lónìí, òun náà ni pé ǹjẹ́ ìpayọ̀ ọlọ́run inú Ramadan nìkan ló yẹ kó máa rí ǹjẹ́ àwọn ọlọ́kùnrin ọ̀jọ̀kan ìgbìyànjú tí à ń ṣe bíi ká máa tọrẹ bíi ká máa ṣe kìyà lóru ká máa fi kó tóbi ọlọ́run bíi ká máa ṣe ziyara àtọ́lọ́kùnrin ọ̀jọ̀kan ṣẹlẹ̀ lẹ́yìn ǹjẹ́ náà ọ̀rọ̀ wà nìkan ló yẹ kó máa. nísìnyí tí ọlọ́run lọ́rẹ̀ mi wá tí a bá yọ ọ̀rọ̀ ṣé ó yẹ ká padà sí bá a ṣe ń lọ sẹ̀mí bọ̀ lẹ́yìn tẹ́lẹ̀ kó tó di pé Ramadan ni àbí bá a ṣe ń lọ sẹ̀mí nínú Ramadan tó jẹ́ pé àwa la láàánú àwa la ní kọrẹ́ àwa la ní ká máa ṣe ziyara ara wa àwa la ní ọlọ́kùnrin ọjọ́ kan ṣe olórí ṣé èèyàn ló yẹ ká tẹ̀síwájú lórí rẹ̀ ni àbí ká padà sí bá a ṣe ń lọ sẹ̀mí bọ̀ insha allah lẹ́yìn ọ̀rọ̀ sí tí oúnjẹ ní tí wọ́n fún wa jẹ lónìí gbogbo àwọn ọlọ́kùnrin ìjọkan ìbéèrè yìí ni wọ́n ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìsìn rẹ̀ fún wa ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ kálukú wa ó náà pé ẹ dákun ẹ jẹ́ kí a tẹ́tí kí a sì fi ara balẹ̀ láti fi lè jẹ àǹfààní olówó iyebíye yìí nítorí pé kọ́lọ́mù bíi lẹ́nu ọ̀dọ́kọ́ dàkún ìpèpè yìí kọ́lọ́mù má ṣe ní ìbálẹ́jọ́ bú fún wa tí a bá gbọ́ tí a ò tẹ̀lé kò sí àǹfààní níbẹ̀ ṣùgbọ́n ká gbọ́ ká gbà ká sì tẹ̀lé òun náà ní èrè kọ́lọ́mù bíi lẹ́nu ọ̀dọ́kọ́ dàkún kó kàwá fún àwọn tí ó là nílẹ̀ kàgbéyàmà lẹ́yìn ọ̀rọ̀ ìtẹ̀síwájú yìí máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lé àwọn àáfàá mi àáfàá wa tí wọ́n máa fún wa ní oúnjẹ mi jẹ máa fi lé wọn lọ wọn bí ọlọ́run kọ́lọ́run bí nínú kó dàpọ̀ kó pẹ̀lú wọn kí ó bá wọn ṣe iṣẹ́ náà kọ́lọ́run bí nínú kó sì ṣe ní okùnfà oríire ilé ayé kàlùkìyà máa fún àwa àtàwọn náà lápapọ̀ insha Allah. ولا تفضل يا شيخ أواناني يعني شيخ مصلح أبو أنس بسم الله يا شيخ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته اللهم جل أعمالنا صالحة واجعله لوجهك خالصا ولا تجعل لأحد فيه شيئا لا إله إلا أنت سبحانك إنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó kó wa jọ sí inú ilé alábìbárúkà yìí mo kí gbogbo àwọn tí wọ́n wà níjókòó ní kíkí ti islam léè tí ń ṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a ń bẹ ọlọ́run ọba bí ó ti kó wa jọ sí inú ilé ní àyà alálùbáríkà kí ọlọ́run ọba kó wa jọ báyìí ní ọgbà aljanna pẹ̀lú anabi muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ó ní ògo àti lílese rẹ̀ ohun tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí ó ní mada ba'da Ramadan kí ló kàn lẹ́yìn Ramadan bó tilẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ṣe tán organize kìíní ẹ̀ ṣe dáadáa torí pé gbogbo àwọn tí mo rí ń jòkó gbogbo wọn náà ni a jọ wà nínú class tá a jọ Ramadan pàápàá jùlọ àwọn tí wọ́n ti ṣe Ramadan tó pọ̀ jù mí lọ wọ́n wá jòkó àwọn ló tọ́ sí kó lè máa báwo kí ni tí ó kàn lẹ́yìn Ramadan ṣùgbọ́n gbogbo wa náà pátápátá mo rí class àwọn tí mi ò kàn rí náà nínú àwọn ọmọ kéékèèké ìlú ráwọn tiwọn ṣùgbọ́n gbogbo apáta la wà nù kíláàsì Ramadan torí pé Ramadan ilé ẹ̀kọ́ ni ṣùgbọ́n a ó jọ ṣe mọ̀rọ́jà kílẹ̀ tàrí kọ́ Ramadan kí ni tọ́kàn lẹ́yìn Ramadan kí ọlọ́run ọba kí ó ṣe àtìlẹ́yìn wa Ramadan ó ti wá ó sì ti lọ. torí pé gẹ́gẹ́ bí si rẹ̀ náà ni tó bá wá ní kíákíá yóò sì lọ lónìí à ń dágbére fún osu oṣù sùúrù oṣù bẹ̀rù Ọlọ́run oṣù ọrẹ oṣù àánú oṣù tí Ọlọ́run ọba tí ó máa ń ṣe àforíjìn fún àwọn ẹrú rẹ̀ oṣù tí ọlọ́run ọba tó máa ń ra àwọn ẹrú ẹ̀ kalẹ̀ kúrò nínú iná lọ sí ọgbà àjẹ́nà ọlọ́run ọba yóò kà wọ́n mọ́ wọn. ọjọ́ tá a rí o gbogbo ọjọ́ tílẹ̀ sí ń ṣú ti mọ́ háfíhọ̀ ni gẹ́gẹ́ bí báǹkì ni fún iṣẹ́ wa òòjọ́ so àwọn tí a ń ṣe nínú ọjọ́ yẹn gẹ́gẹ́ bí báńkì ni ọlọ́run ọba ń sọ kò sí tí ó mú torí pé gbogbo nǹkan ló níbẹ̀rẹ̀ tó sì níparí so gbogbo tí ó bá wá yóò padà lọ náà ni Ramadan ó dé bá wa lálejò ó sì ti lọ ìwà àlejò náà ni tó bá wá kó lọ so Ramadan ti lọ báyìí kí ni tí a ṣe nu Ramadan lóòjọ́ ń gbé ní alkiyama ọlọ́run yóò pè wá tá a wà rí sẹ́nà yawma tajidu kullu nafsin ma amilat min khairin muhdara. وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد ọjọ́ tí gbogbo tí ẹnì kọ̀ọ̀kan wa tá a ṣe ń ṣẹ́ tí ó wàá bá wa níwájú wa báyìí tá a máa wò èyí tá a ṣe lóore gbogbo ẹ̀ láàrí èyí tá a ṣe láburú àárí ṣùgbọ́n èyí tá a ṣe láburú àti ẹ̀ nífẹ̀ẹ́ kó súnmọ́ wa pẹ́ẹ́pẹ́ a máa ran kàn kọjá pé iṣẹ́ aburú wa kó jìnnà sí wa tẹ́fẹ́tẹ́fẹ́ gẹ́gẹ́ bí sánmà ti jìnnà sí ilẹ̀ ṣùgbọ́n kò lè jìnnà torí pé àwa la okùn okùn ní lọ́rùn wa kò sí bí a fẹ́ lọ a wà pẹ̀lú tá a ṣe ọjọ́ náà ọlọ́run ọba yóò wá pe àwọn ẹ̀dá yóò ní yá ibadi innama hiya a'malukum uhsiha lakum àwọn iṣẹ́ tẹ́ ẹ ṣe ní mo ti kójọ fún yín mo sọ òsín tó mu kò sálẹ̀kún bẹ́ẹ̀ ni ò sí àyọkúrò thumma uwaffiha uwaffikum iyyaha lẹ́yìn náà ń wà fún yín ní ẹ̀san ṣẹ́ńtẹ̀ṣe ẹ̀san iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn a wà fún yín láìsè yẹn jẹ́ fún yín pẹ́ẹ̀pẹ́ faman wajada khayran falyahmidillah ẹni ó rí oore kó dúpẹ́ fọlọ́run waman wajada ghayra dhalik bá àyípadà eléyìí èyí ni pé ẹni rí aburú fala yalumanna illa nafsa kọ́mọ̀dẹ́ni kankan lẹ́bi ara niko ní kó so Ramadan ó ti wá ó sì ti lọ torí pé àlejò ni ṣùgbọ́n síwájú kí a tó bẹ̀rẹ̀ kí ni tọ́kàn lẹ́yìn Ramadan a fẹ́ ká ṣe àwọn pọ́sìs èyí ni pé ìsinmi àbí dúró bíi mẹ́ta mẹ́rin síwájú ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa àkọ́kọ́ nú ẹ̀ ni pé Ramadan àlejò ni ó ti wá ó ti lọ èmi àti rẹ bá náà làwọn náà jáde dùn lé ayé ọjọ́ ń bọ̀ táwa náà lọ kí ni tá a pèsè sílẹ̀ dègbà tá a bá lọ tán ǹjẹ́ a pèsè iṣẹ́ rere ǹjẹ́ a pèsè ìbẹ̀rù Ọlọ́run àbí ìgbàgbọ́ léèta lọ débá nígbà táwa náà bá lọ tán wọ́kfà ẹlẹ́ẹ̀kejì ni pé Ramadan ó farajọ ènìyàn ibi tó ti farajọ ènìyàn ni pé nígbà tí Ramadan bọ̀ wá gbogbo wa là ń dunnú ipe Ramadan bọ̀ à ń congratulate ara wa à ń gbàdúrà kí Ramadan kó débá wa láyé nígbàtí Ramadan dé tán à ń dunnú à ń yọ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ ànábì Adam gbogbo wa pátá nígbàtí òbí wa tó bí wa sáyé gbogbo àwọn tó ń bẹ ní ìyíká wa wọ́n ń dunnú wọ́n ń ṣùgbọ́n gbà táwa bọ́ọ̀lẹ̀ kí ni tá à ṣe à ń sunkún àwa ń sunkún ni àwọn ń ṣe rẹ́rìn bet Ramadan nígbà tó bá lọ tán àwọn èèyàn pín sí méjì àwọn kan wà tí wọ́n máa sọkún ipe Ramadan lọ eléyìí ni àwọn olùgbàgbọ́ òdodo àwọn olùpáyà Ọlọ́run àwọn kan mí àwọn míì sì wà tó yẹ pé wọ́n máa dunnú torí pé Ramadan tẹ́lẹ̀ náà ẹrù ní lórí wọn bí ìgbà tó lọ sọ ẹrù kalẹ̀ kó lórí wọn ni so bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ànábì Adam nígbà a bá kó láyé àwọn tí wọ́n yíká wa wọ́n máa banújẹ́ wọ́n máa sọkún so àfa kan ọlọ́run bá kí kó yọnu sí kó fún ládàá ó kọrin kan ó ní ẹ má bínú pé mo kọrin o ó ní. ولدتك يا ابن آدم باكيا والناس حولك يضحكون سرورا عيما لنفسك أن تكون يوما إذا بكوا وأنت تضحك مسرورا أني ولدتك أمك يا ابن آدم باكيا أبيرك àbí ìyá rẹ ó bí ọ nígbà tó bí ọ ìwọ ń sunkún àwọn tí wọ́n bẹ lákìíká rẹ wọ́n ń rẹ́rìn ọ wá ṣiṣẹ́ fúnra rẹ kó fi jẹ́ pé nígbà tó bá lọ tán táwọn ń sunkún ìwọ wà lọ́n tó ń rẹ́rìn tó ń dùnnú so ẹ jẹ́ ká ṣiṣẹ́ torí ìgbà táwọn bá kú láyé kó lè jẹ́ pé nígbà táwọn èèyàn tó wà ní ìyíká wa táwọn bá ń sunkún táwọn bá ń sunkún àwọn ọmọ rẹ̀ so a ó rí níbi Ramadan ó fi ara jọ ọmọ èdè ìlú bákan Ramadan taari wíwá rẹ̀ àti lílọ rẹ̀ wáàsí ní ṣe fún wa torí pé bó ti lọ kò ní padà wá mọ́ dọdún mi kò sì sẹ́ni tó ní assurance nínú wa lónìí wípé òun ó tún rí Ramadan ń bọ̀ kò sóńtọ̀ ẹni bá wá ní assurance nínú wa wípé Ramadan ń bọ̀ òun wọn ni wọ́n jọba so gbogbo ọjọ́ yìí ti ń lọ gẹ́gẹ́ bí Ramadan ti lọ ó sún ni. gbogbo bí ọjọ́ bó ti ń lọ lójoojúmọ́ léraléra ó ń súnmọ́ wa ó ń sún wa mọ́ ọjọ́ òkú wa ni so Hasan al-Basri rahimahullah ó ní ibnu Adam innama anta ayyam idha dhahaba yawmuka dhahaba ba'duka ipe ìwọ́n máa nẹ́bi Adam ó fi ara jọ ọjọ́ tí ọjọ́ kan báyìí lè lọ apá kan nù rẹ ló lọ so n tó ń sọ ni pé tọ́jọ́ kan bá ti lè kúrò ní ọjọ́ orí wa ó wa ó wa mọ́ àjẹ̀lé wa ni so ká múra dé àfa kan ní tamuru bina àyà tàtàrà wa ìnàmà nùsáàkù ilà àjálì wà láàyè nù tàǹdùrù. فلا أعد ذاك الشباب الذي مضى ولا زائل هذا المشيب المقدم ìpè gbogbo ọjọ́ tí ń lọ léraléra èyí tó ń ṣe ni pé ó ń wà wá lọ síbi ọjọ́ òkú wa à ń ṣe ń wù à ń tẹ̀lé à ń ṣe nǹkan kan sí. irun gbọ́n àìwọ ọ̀dọ́ tó rò pé ọ̀dọ́ rẹ̀ yẹn láéláé ni ọ̀dọ́ yìí yọ padà wá ọ padà wá kó lọ́dọ̀ ìwọ náà di ẹni tí èsè ọ̀dọ́ mọ́ bẹ́ẹ̀ ni ìwọ tó sì ti wéwú ewu yẹn yọ máa hàn sí náà ni kò ní padà di dúdú mọ́ so Ramadan níbí wáàzì ní í ṣe fún wa bákan náà wọ́n fọ ẹlẹ́ẹ̀kẹta ni pé Ramadan taari ìmọ̀ kọjá pé àwíjàre ni fún wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmọ̀ àbí kó sì jẹ́ àwíjẹ̀bi èyí pé kí Ramadan kó jẹ́rìí fún wa àbí kó jẹ́rìí lórí wa torí pé àwọn tí wọ́n bá ṣiṣẹ́ rí nínú Ramadan Ramadan ó jẹ́rìí fún wọn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmọ̀. àwọn tí wọn ò ṣe Ramadan yóò jẹ́rìí lé wọn lórí lọ́jọ́ gbèndé àtẹ̀yàmọ̀ à ń bẹ ọlọ́run ọba kí tí ó mú wa wọ Ramadan èyí tó kọjá yìí kí ọlọ́run ọba kó gba gbogbo a ṣe nú ẹ wa ìdúró wa Qur'an ṣe wa pé ẹ jẹ́ ká ṣọ́ra ká má dàbí arábìnrin kan nílùú maka à ń pè ní rẹ́ìpọ̀ bíntì sáà arábìnrin yìí kò gbádùn ó ti yẹ wèrè ṣùgbọ́n iṣẹ́ tí ń ṣe lójoojúmọ́ ni pé yọ́ máa hun aṣọ látàárọ̀ nígbà tí ó bá hun aṣọ ìtàn nírọ̀lẹ́ tó ti dùn ún wò tó dáa yóò bá sì tú kalẹ̀ yóò já kélekèle kí ni tú eléyìí láàárọ̀ dalẹ́ rẹ̀ ojoojúmọ́ tí ń ṣe ni nígbà tó bá ń sọ ìtàn tásọ dáa tó dùn ún wò kó tó lọ sùn yóò sì tú yékeyéke yóò sì já kélekèle kí ló fi jọ wá ohun tí wọ́n fi jọ ọlọ́wọ́ bá kìlọ̀ fún wa ní alukur'an ó ní wàlá takunu kallati naqadat ghasla min ba'di quwwatin ankatha ẹ má ṣe farajọ obìnrin yẹn nínú mẹ́ka tó ẹ pé gbogbo ọgbà tó bá ti jí láàárọ̀ yóò hun sọ yóò hun hun hun títí di nígbà tó bá wá dáa tán yóò tú kalẹ̀ yékeyéke yóò sì já bẹ́ẹ̀ náà ni àwọn kan nù wà tó ẹ pé nínú Ramadan à ń gbààwẹ̀ à ń kírun tó bá ti pèrún báyìí àti wá sí mọ́síláṣí tó bá di lálẹ́ á tún kí aṣam ẹlòmíì lẹ́yìn ìwọ bá kí aṣam tán ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ lọ sí tafsir lẹ́yìn ìgbà ọba dé láti tafsir tó bá gbé àsìkò tààjù ni ó lè dé láago kan aago mọ́kànlá torí pé tó bá tiẹ̀ ní aago mẹ́wàá náà wọ́n parí tafsir síwájú kó délé kọ́ síwájú kó sùn kọ́ tààjùd mi aago kan náà bẹ̀rẹ̀ rẹ̀ yóò sì tún dìde láago kan ẹ dákun irun áwà mélòó ló sùn bọ́yá ló fi sun oorun áwà méjì yóò tún lọ sí tààjùd bẹ́ẹ̀ ni wọ́n jọ kírun àárọ̀ pẹ̀lú ẹ̀ní ní ilé àṣùbà mọ́sálásí ṣùgbọ́n tó bá ti wá di ọjọ́ tí wọ́n ní wọ́n rí oṣù tó síwájú kí ilẹ̀ ọjọ́ òun tó mọ́ gbogbo ń tó ṣe nínú Ramadan gbogbo àwọn aṣẹ tó ṣe o gbogbo ẹ ni ó sì túká tí ó wo òòrùn pẹ̀lú sẹ́ẹ̀sẹ̀ torí pé ń dunnú ipe ọdún ti dé ṣé fọ́dún ọ̀hún náà ló dé tán ti ṣe tá a ti kọjá yìí so ẹ jẹ́ kí ká sọ́ra ká má farajọ irú kóńtọ̀ àfáà kan ní sọ́lá mùsọ́lì lè amrin kana yatlubu lamma qada al-amru la salla wa la sama ẹni tí ń kírun àṣẹ ń kírun torí nǹkan kan tí ń wá ni nǹkan tí ń wá torí ẹni fi ń kírun Ramadan dé oṣù ni ó sì fẹ́ lówó fẹ́ ra mọ́tò fẹ́ kọ́lé ìdínú tí fi ń kírun ìdínú tó fi gbààwẹ̀ ìdí inú tó fi ń tẹ̀lé wọn lọ sí tahajjud ṣùgbọ́n nígbà tí n ti ń wá tọ̀ tẹ̀lé ọtán làásán láwà làásán kọgbà àwẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni òkè wọn mọ́ wákùfà ẹlẹ́ẹ̀karùn-ún èyí náà ẹ̀jẹ̀ asọ́ra ká má fara arákùnrin kan nínú banu Israel wọ́n ń pè ní Bal'ama ibnu Ba'ura eléyìí ń tiẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó fún ní tọ́ta lọ́rẹ̀ ìmọ̀ tó jẹ́ ní ìgbádùn ìmánì lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó fún ní ìmọ̀ tán tó sì gbádùn ìmánì bí wọ́n ti ń gbádùn rẹ̀ ọwọ́ bọ aṣọ ìmánì yẹn ọbọ̀ aṣọ ìmọ̀ rẹ̀ ọbọ̀ ọ wá wọ aṣọ àìmọ̀kan àti aṣọ gòtùlú ẹ má jẹ́ kí afarọjọ irú eléyìí ọlọ́run bá kí wà ń lọ rẹ̀ ní àkùrán ó ní watlu alayhim naba alladhi ataynahu ayatina fansalakha minha فأتبعه الشيطان فكان من الغاوين وعن النبي صلى الله عليه وسلم كفوا عن أمره ka ìròyìn arákùnrin èyí tá a fún ní ìmọ̀ lẹ́yìn ìgbà tó wá mọ̀mọ̀ ìtàn tó gbádùn ìmọ̀ náà ó wá bọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí ejò tí bọ́ aṣọ rẹ̀ kalẹ̀ tí ó sì filẹ̀ tí ó lọ bó ti ṣe nù ẹ má jẹ́ kí afarajọ arákùnrin Ramadan ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ irú ìjókòó báyìí kódà pé pé mẹ́fà la fi jókòó a lè sọ ẹ̀kọ́ tí Ramadan tó kọ́ wa tán torí pé ọlọ́run ọba òun fúnra rẹ̀ pẹ̀lú hikma rẹ̀ ló jẹ́ kó pé irú ilé kéwùbà ẹ̀ẹ̀kan ní ọmọ wa láyé ní ọmọ wa lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sì ní ju ọgbọ̀n ọjọ́ lọ ìbá ṣe pé irú ilé kéwùbà tí ń bẹ nù Ramadan ó jù bẹ́ẹ̀ lọ ni bóyá lẹ́lòmíì ti lè àwọn tí ọlọ́run bá kẹ́ tó fún wọn ní ímánì àwọn inú wọn máa dùn ní wọn ó ṣe ṣùgbọ́n ọlọ́run bá ń wo àwọn tó lẹ́nu wa òun náà ló sọ pé wa khuliqa al-insana da'ifa insanu da'ifa ọlọ́run ọba ọ̀dà àwọn ènìyàn ní lílẹ̀ alẹ́ irú èèyàn báyìí ọlọ́run ọba ó ṣe àpèjúwe wọn àpèjúwe tó burú ni lálàkọ̀ọ́kọ́ ọlọ́run ni lẹ́yìn ìgbà tí ó bọ́ aṣọ ìmọ̀ rẹ̀ lẹ̀ fa atba'ahu shaytan shaytan ló bá tẹ̀lé lẹ́yìn àwọn afáàbí wọn ni shaytan ń bí ó jẹ́ ọmọ kéwù rẹ̀ òun jẹ́ àfa shaytan torí pé òun ti nímà bóyá ni òun nímà tó shaytan náà lọ òun á jẹ́ àfa tí ń kọ́ shaytan ní ìwà èṣù ìdínú tọ́lọ̀ fi ṣe àpèjúwe rẹ̀ ní àpèjúwe tó burú ipe màtálù wú ká màtálì kẹlẹ̀ in tahmil alayhi yalhath aw tatruku yalhath ó ní gẹ́gẹ́ bí ajá ni ajá tí ó bá yọ ahọ́n rẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ kúrúmá yọ́ mọ̀ ṣe àhà náà ni bẹ́ẹ̀ sì fílẹ̀ in tí ṣe náà ni so ẹ jẹ́ ká sọ́ra ká má fi ara jọ irú àwọn èèyàn báyìí àwọn salaf àwọn afáàní nígbàtí Ramadan bá parí tán ìbànújẹ́ ní máa dé bá wọn ẹ̀rù jẹ̀jẹ̀ ni wọ́n máa ń wà kí ni ń bà wọ́n lẹ́rù kí ni ń bà wọ́n jẹ́ Ramadan gbogbo wa là ń dunnú ipe oṣù alibarika ti dé ṣùgbọ́n wọn nígbà tí oṣù yẹn bá lọ inú ìbànújẹ́ wọn wà wọ́n sì tún wọ́n máa bẹ̀rù kí ni ń bà wọ́n lẹ́rù kí ni ń bà wọ́n nínú jẹ́ o ti ń bà wọ́n lẹ́rù ti ń bà wọ́n nínú ni pé wọn ò ní assurance pé ní táwọn ṣe ọlọ́wọ́ gbà wọn à kò sí assurance pé gbogbo ní táwọn ṣe ọlọ́ngbà lọ́wọ́ àwọn so àwọn ni ọlọ́wọ́ ọba lójúwe wọn ní alukurani pé walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajila annahum ila rabbihim raji'un ulaika yusari'una fil khayrat wa hum laha sabiqun ọlọ́ ni walladhina yu'tuna ma ataw àwọn tó yẹ pé wọ́n ń ṣe gbogbo tí ọlọ́run ọba tí ó pa wọ́n láṣẹ rẹ̀ wọ́n ń gbìyànjú ní kíkankíkan wọ́n ń ṣe wa qulubuhum wajila ṣùgbọ́n inú ẹ̀rù náà àwọn ń bẹ̀rù bọ́yá ọlọ́run ọba ògbásẹ́ náà lọ́rùn àwọn torí pé wọ́n mọ̀ pé ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n dá wọn padà sí lọ́jọ́ tí wọ́n bá wọ̀ ń wájú ọlọ́run ó lè jẹ́ pé iṣẹ́ tí wọ́n ṣe ń táwọn ọ̀rọ̀ pa wọn ṣe ọ̀jẹ́ nǹkan wájú ọlọ́run ọlọ́run ọba kò sì ní àyè àti padà wá láti wá ṣiṣẹ́ mi ó ti tán náà nù tí ń bà wọn lẹ́rù Aisha radiyallahu anha ó bi anabi sallallahu alayhi wa sallam léèrè wípé àyà ọlọ́run tó ní àwọn tí wọ́n ń ṣe tí ọlọ́run pàṣẹ fún wọn tí wọ́n sì ń bẹ̀rù wípé ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n dá wọn padà sí sí àwọn tí wọ́n ṣe zìnà ni tí wọ́n ń jalè tán mutí anabi sallallahu alayhi ní láà ya bínta sadiq wọ́n ma sadiq bẹ́ẹ̀ kọ́ ولكنهم الذين يصلون ويصومون ويتصدقون وهم يخافون ألا يتقبل منهم àwọn làwọn tí wọn tán gbààwẹ̀ tán tọrẹ tán sì tán kírun ṣùgbọ́n wọn bẹ̀rù kọmọjẹ pé Ọlọ́run ọba ọgbà lọ́wọ́ àwọn so ẹjẹ́ àbí ara rẹ̀ nìta lẹ́ni tó ní assurance pé gbogbo ń tá ẹ ṣeun ọlọ́ngbà lọ́wọ́ wa àní àní kí wá ni tí ń dùn wá nínú tó fi jẹ́ pé ń tá a ti fi ilẹ̀ tẹ́lẹ̀ nínú ọgbọ̀n ọjọ́ àbí twenty nine days a tún padà sẹ́nu ẹ̀ wọ́n ní àwọn salaf kanu li qubuli al-amali. أشد اهتماما بالعمل ذاته iṣẹ́ kọ́ gbà lọ́dọ̀ wọn olódààmú wọn ju iṣẹ́ ṣíṣe gan lọ fún rẹ̀ iṣẹ́ ṣíṣe kì í ṣe tọ́jẹ́ wàhálà fún wọn ṣùgbọ́n in tí máa ń dààmú wọn ni pé ṣé ọlọ́run ẹ̀wà gbaṣẹ́ táwọn ṣe àbọ́ lọ́wọ́ ọ̀gbá faqala ibn Ubayd ó ní la'an akuna أعلم أن الله قد تقبل مني مثقال حبة من خردل أحب إلي من الدنيا وما فيها ìbá ó ní ìbàjẹ́ pé mo mọ̀ ikọ́ lọ́hún gba iṣẹ́ tí mo ṣe bó ti wulẹ̀ ó kéré ju ọmọ náà gún lọ ó ní ó ní ọba dùn mí nínú ju gbogbo tí ń bẹ́lẹ̀ ayé lọ tí ń bá ilé mọ̀ ikọ́ lọ́hún gbà wọ́n kí nìdí tó fi wú bẹ́ẹ̀ ó ní ẹ gbọ́n tọ́lọ̀ ń sọ ni innama yataqabbalu Allahu minal muttaqin ọwọ́ ọwọ́ olùpáyà ọlọ́run nìkan lọ́lọ́run ti gbàṣẹ́ innama ẹni pé ọwọ́ olùpáyà ọlọ́run nìkan lọ́lọ́run ti gbàṣẹ́ bóò láti wá fẹ́ mọ̀ pé olùpáyà ọlọ́run ni wá tọ́lọ́run sì ní wala tuzakku anfusakum nahnu àlàmù bí mà ní takọ ẹ má ṣe fọra yín mọ́ àwa la mọ ta lolùpáyọ ọlọ́run yín nígbà táwọn ọ̀wá mà bó o lè kí ló dé tá a na sẹ́lẹ̀ kí ló dé tá a padà sí ní tá à ń ṣe tẹ́lẹ̀ síwájú tí rọmọdán tó dé abdulaziz ibn abi rawad ó ní adraktuhum yajtahiduna fil amali salih. فإذا فعلوا وقع عليهم الهم أيقبل منهم أم لا ó ní mo bá àwọn aṣíwájú wọ́n máa ń gbìyànjú láti ṣiṣẹ́ ṣùgbọ́n nígbà tán bá ṣiṣẹ́ náà tán inú ìbànújẹ́ wọn wà wọ́n máa ronú pé sọ́nà ti ẹ̀gbá lọ́wọ́ àwọn àbọ́lọ́wọ́ ọ̀pá bet kò sí tí ò ní àmì àlàámà tá a fi lè mọ̀ pé ọlọ́run gbàṣẹ́ ẹ̀dá àlámà kan táwọn àfáà tí wọ́n sọ ń pa rẹ̀ ni pé ẹni ọlọ́run bá gbàṣẹ́ ó lẹ́ni táàrí pé yóò jìnà sí iṣẹ́ ẹ̀ṣẹ̀ tefétefé yóò tún wá múra sí ìjọsìn ọlọ́run ju bí ti ń ṣe tẹ́lẹ̀ lọ torí pé ẹ̀rù ń bà bóyá ètò òun ṣe ọlọ́run ọ̀gbá kúkú wá ṣe èyí tó pọ̀ bóyá yóò rí inú ẹ̀ nínú àwọn ètò náà ọgbà so eléyìí fi hàn pé gbogbo ẹni tí a bá rí pé lẹ́yìn Ramadan ó padà sí àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí ń ṣe ó ti wò ó pé iṣẹ́ tó ń ṣe nínú Ramadan yìí ó tóbi ó ju eh, òkúta òògùn lọ kí ló fà tó fi ń wò ó tóbi torí pé tẹ́lẹ̀ dáàmà kì í kírun ìrún ojoojúmọ́ twenty nine days ń ó tóbi lójú ẹ̀ tẹ́lẹ̀ dáàmà kì í kírun ní mọ́sálásí mímọ́ wá mọ́sálásí twenty nine days kì í ṣe kékeré lójú ẹ̀ ìdínú tó fi jẹ́ pé yóò wà nẹsẹ̀ yóò ní time for your God and time for yourself àsìkò fúnra rẹ àsìkò fọlọ so àsìkò Ọlọ́run ti tó lò àsìkò Ọlọ́run ó ti lọ so ní ìsìn tara rẹ ni bákan náà ẹ jẹ́ kí a sọ́ra fún èsì ṣẹ̀tàn lẹ́yìn Ramadan torí pé wọ́n sọ fún àwọn afá sọ fún ẹgbẹ́ anẹ́bísà sáà ń sọ pé èsù àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ ọlọ́run fi sẹ́kẹsẹkẹ sí wọn lọ́ àtẹsẹ̀ wọ́n dè wọ́n mọ́lẹ̀ ṣé a rò pé wọ́n dè wọ́n mọ́lẹ̀ lọ́gbére ni tí Ramadan bá ti parí wọ́n tù wọ́n lẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ ẹsẹ̀ wọn ibi tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ní ètò ti sẹ́wọ̀n tí wọ́n ò rí ọ tí wọ́n ò rí àyè láti borí rẹ tọ́lọ́ ń dè wọ́n mẹ́lẹ̀ kọ́kọ́ dà yẹn rú ọ̀nà wo ni wọ́n gbà dàrú ó ní pé wọ́n pa ọ́ láṣẹ kó o ṣe al-ithmu wal ma'asi ẹni pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ àti àìtẹ̀lé sí ìtàpá sófin ọlọ́run ṣùgbọ́n múmi ní ṣètàn lágbára lórí ẹ̀ torí pé ète rẹ̀ ète tó lẹ́nu ọlọ́ni inna kayda ṣètàn kana da'ifa ète ṣètàn ète tó lẹ́nu àwọn olùgbàgbọ́ òdodo wọn kò rí nǹkan kan ṣe fún wọn so ṣètàn yìí ọ̀tá ni ọ̀tá tó sì fi ojú hàn ní ọlọ́run sì kìlọ̀ rẹ̀ fún wa ní Al-Qur'ani pé ṣètàn yìí ọ̀tá ni ẹmu lọ́tà nígbà tá a wá rí ṣètọ́n ìgbà míì ọ̀tá wa ó ní ìfẹ́ ọkàn wa ìgbà míì ọ̀tá wa ó ní àwọn ọ̀rẹ́ wa tá à ń bá rìn ẹ jẹ́ ká yan ọ̀rẹ́ rere tí wọn ò ní jẹ́ bí ọ̀rẹ́ èsù sí wa ẹ jẹ́ ká ju agbára ọkàn wa lọ kọ́ pa wá lẹ́sẹ̀ iṣẹ́ rere kó àṣẹ iṣẹ́ ibi ní pa wá ọlọ́ni inna shaytana lakum adu fattahiduhu aduwa shaytan tẹ́rí yẹn ọ̀tá ni ẹ̀yin náà mú lọ́tà ogun rẹ̀ nu ọ̀tá ni ẹ sì ti mọ̀ ẹ̀yin náà mú lọ́tà so ọlọ́ni innama yad'u hizbahu liyakunu min ashabi sa'ir ń ń pe àwọn èèyàn rẹ̀ àwọn tí wọ́n ti sọ̀rọ̀ àwọn ẹlẹ̀ wọ́n máa ń pè wọ́n kó lè jẹ́ ọ̀kan àwọn ẹni so eléyìí fi pé shaitan ó ní hada ó ní target target ẹ̀ ni pé gbogbo àwọn tó bá tẹ̀lé kókó wọn wọ́n náà ó sì tún ní ó ní ẹ̀ ni pé ó dá gbogbo nǹkan tó ṣe ń Ramadan wọn kọ́ dàrú tọ́lọ́mbá gbẹ̀mí rẹ̀ ń kó o lè má jẹ nǹkan kan tí ó tó tó tó pèsè lẹ̀ di ọjọ́ kú rẹ̀ ọlọ́run bá kó sọ wa. now mada ta'allamna min Ramadan síwájú ká tó sọ pé kí lọ́kàn lẹ́yìn Ramadan kí ni tá a kọ́ nínú Ramadan káwa náà jọ ṣe mùrájà rẹ̀ kí la kọ́ nínú Ramadan Ramadan láì sí tàbí ṣùgbọ́n ilé kéwù àwọn olùpáyọ̀ ọlọ́run ọba ni gbogbo ẹni tó bá wọlé kéwù Ramadan tó sì ṣe gbogbo àwọn rules and regulations ilé kéwù náà nígbà tí ó bá jáde kó class olùpáyọ̀ ọlọ́run ni ó jẹ́ ṣé a rí ìpáyọ̀ ọlọ́run Ramadan àbáyé ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmàlú kútìbà àlẹ́kùn síyá kama kútìbà àlẹ́lẹ́dínà mi kọ́pìlìkùn la'allakum tattaqun a pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo a ṣe ààwẹ̀ lọ́ràn àyàn fún yín gẹ́gẹ́ bí a ti ṣe lọ́ràn àyàn fáwọn tó ré kọjá ẹ̀yin àwọn àkómà síwájú yín torí kẹ́ ẹ lè jẹ́ olùpáyọ̀ ọlọ́run àwọn àfààní eléyìí gangan ni hádàfù ààwẹ̀ káwọn tí ń gbààwẹ̀ wọn lè jẹ́ olùpáyọ̀ ọlọ́run náà ṣùgbọ́n ibi iṣẹ́ wa wà ní pé kí ni ìpayọ̀ ọlọ́run gan fún rẹ̀ gbogbo àlà ń dápọ̀ ìpayọ̀ ọlọ́run ohun tó pọ̀lọpọ̀ àfáà sí ń pè lọ síbẹ̀ ní ẹ̀páyọ̀ ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run kí ni ìbẹ̀rù ọlọ́run ọ̀gá fún rẹ̀ ìpayọ̀ ọlọ́run kálímà ni tó tóbi pọ̀ torí pé in tó kó sínú kò ṣeé kà ààrẹ nìkan tó lè ṣàlàyé rẹ̀ kó pé gbogbo ẹni tí ó bá ṣàlàyé rẹ̀ yóò gbìyànjú náà ni ṣùgbọ́n àwọn àfa wọ́n gbìyànjú àlàyé tí ó yé wa gẹ́gẹ́ bí déédé ọpọlọ wa nínú wọn àwọn míì ní àtàkùwà ó ní hakíkà rẹ̀ ni pé ayùtọ́ Allah فلا يقصر وأن يذكر فلا ينسى وأن يشكر فلا يكفر ipe pàápàá ìbẹ̀rù ọlọ́run ọba ó ní ká tẹ̀lé òfin ọlọ́run ọba ká má tàpá sófin ọlọ́run sọ wá ó rí pé ẹni ọba tẹ̀lé ọlọ́run tí ó tàpá ọlọ́run dájúdájú yóò dolùpáyà ọlọ́run wà á yún kẹrọ falẹ̀ yún sà ká máa rántí ọlọ́run ní gbogbo ọgbà ní gbogbo ààyè ní gbogbo ọ̀nàkọ́nà ká má gbàgbé ọlọ́run bó ti wù lò ó kéré jù wà á dúpẹ́ orí ọlọ́run tá a orí ọlọ́run èyí tá kà kó sì kọ̀mpútà lábágbé láti ka orí ọlọ́run kò sẹ́ni ó lè kà sáà ń dúpẹ́ rẹ̀ so ìpayọ ọlọ́run ọba ó ní ká máa dúpẹ́ orí ọlọ́run ká má ṣe yàgò tùlú sọ́nà àìmoore àwọn afáàmì ní ohun tí à ń pè ní ìpayọ ọlọ́run ọba nù ṣùgbọ́n Ramadan ó kúkú kọ́ wa ní ìpayọ ọlọ́run ọba lóríṣiríṣi lọ́nà kan nínú ìtumọ̀ àwọn afáàmì wọ́n ní alkhawfu min aljani wal amalu bit والقناعة بالقليل واستعداد اليوم الرحيم ó ní pé ká bẹ̀rù ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún wa ká bẹ̀rù ká má súnmọ́ pẹ́ẹ̀pẹ́ bó ti wù ló kéré wal amal bitanzih ká wá fi alqur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam fi ṣiṣẹ́ wal qana'atu bil qalil ká ní ayọ̀ ọkàn fún díẹ̀ tọ́lọ́run bá fún wa a rò pé ntọ́dá fìtínà ilẹ̀ ayé lónìí à ń wáyé ni tí kì í bá ṣe pa à wáyé a ìjókòó àlàáfíà là bá máa jókòó ilé ayé o ṣùgbọ́n tó mú ilé ayé tó di wàhálà fún wa lónìí torí pa à wáyé ni so káwá ní ayọ̀ ọkàn fún díẹ̀ tọ́lọ̀ ń ṣe fún wa wal istidad liyawmi rahim káwá múra dé ká múra de ọjọ́ ọkú ọjọ́ tọ́lọ́run béèrè iṣẹ́ wa so anabi sallallahu alayhi wa sallam ó pa wá lẹ́sẹ̀ pé ittaqilla haythuma kunt wa atbi'i as-sayyi'ata al-hasanata tamhuha wa khaliqi an-nas bi khuluqi hasanin ipe ẹ wà gbogbo ẹ wà lẹ́yìn nìkan ni abẹ wà ní iwájú àwọn èèyàn ẹ wà níbi tí wọn ti mọ̀ yín ni àbí ìlú ti mọ̀ gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà àyèkáyè ọba àbí inú ìṣòro lẹ́tí ẹ wà ní àbí inú gbogbo pátá bá ọba ṣùgbọ́n gẹ́gẹ́ bí sọ wípé ọlọ́run ọba dáwọn ẹ̀dá a lè ṣàṣìṣe ń gbà míì tá a tàpá sófin ọlọ́run tẹ́lẹ̀ bá wá ṣẹlẹ̀ ẹ̀ṣiṣẹ́ rẹ̀ míì lẹ́yìn rẹ̀ èyí tẹ́ ẹ ṣe níṣẹ́ rẹ̀ wọn yọ pàṣìṣe tẹ́ ẹ ṣe rẹ tẹ́ ẹ ṣe yọ parẹ́ torí pé àṣìṣe zunubi ẹyọ kan ni wọ́n kọ fún yín ṣùgbọ́n ládàá ẹ̀ṣẹ̀ rẹ̀ mẹ́wàá ni ṣé nǹkan mẹ́wàá pa nǹkan ẹyọ kan rẹ okùnkùn parẹ́ Ah, lẹ́yìn náà ilé kéwù Ramadan ó kọ́ wa ní ikhlas ìṣe nǹkan torí ọlọ́run àwọn afáàtì ẹ̀ní nínú gbogbo sẹ́ẹ̀sì tá à ń ṣe pátá kò sí ètí ikhlas tó fẹsẹ̀ rí rẹ̀ nú ẹ̀ ju àwẹ̀ lọ torí pé ọ̀nà tí èsù tó lè gbà múyàn nínú àwẹ̀ ó kéré ó fún ju gbogbo àwọn ìbádà yòókù lọ àbẹ́ẹ̀ rí ẹni tí ń gbààwẹ̀ tó sì jẹ́ pé ó lè bọ́ kọ̀rọ̀ kó jẹun kò sẹ́ńtì ọmọ ṣùgbọ́n ìtọ́hàn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbààwẹ̀ ń gbààwẹ̀ ń lóòótọ́ ni wọn ò sì gbà torí kí ẹnìkan lè sọ pé mò ń gbààwẹ̀ ìdí ni pé gbogbo èèyàn ní ń gbà kì í ṣe wọ nìkan a ó rí i pé lẹ́kùn rìá ó fún pọ̀ kò sí bó ṣe lè gbà àwẹ̀ rìá nínú àwẹ̀ Ramadan torí pé gbogbo èèyàn pátá ní gbà kí ni tí a fẹ́ tí ni tí a fẹ́ ṣe láǹfààní kọ́ wá jáde pé mò gbà àwẹ̀ torí pé a ti mọ̀ pé ó di dandan kọ́ gbà àwẹ̀ òun náà so Ramadan ọkọ wa ní ikhlas pàápàá jùlọ anabi sàlá sàlám sọ pé man sama Ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi gbogbo ẹni tó bá gbààwẹ̀ pẹ̀lú ìmánì ìgbàgbọ́ wípé awẹ́wò ọ̀ràn èèyàn lórí lóòrùn ọlọ́run ṣe lọ́rùn èèyàn lóòrùn lórí wáhìtì sábà ó sì ń ṣe kì í ṣe torí káwọn èèyàn lè sọ pé ń gbààwẹ̀ ń wá ládàá lọ́dọ̀ ọlọ́run ọba kò fẹ́ ṣẹ lọ́run torí pé wọ́n lọ́rùn èèyàn a ó sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbààwẹ̀ kódà àwọn tí ń dẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀ àwọn tí ń gbààwẹ̀ torí tán fi ń gbààwẹ̀ ọ̀pọ̀ nínú ẹni tó tẹ́rì pé ó ń gbààwẹ̀ torí kan ní pé mọ̀ ń gbààwẹ̀ bákan náà ààwẹ̀ ó kọ́ wa ní muraqaba ó kọ́ wa ní pé gbogbo bí a bá wà ká máa ní feeling pé ọlọ́run bá ń wò wá ń rí wa ọlọ́run ọba ọmọ ntá ń ṣe so tíru eléyìí tó bá lè wà pẹ̀lú wa lẹ́yìn Ramadan oríire tá a ṣe é máa ṣe kékeré kọjá pé gbogbo bí a bá wà pátá a ní assurance pé ọlọ́run ọba ń wò wá torí tọ́fà tí ẹ ti ń gbá wò fi bọ́ kọ̀rọ̀ kọjá nù ọmọ ọlọ́run rí òun báwọn èèyàn ò tiẹ̀ rí òun a ó rí i pé kì í ṣe ọkọ kékeré lélẹ́yìí Ramadan ló kọ́ wa lélẹ́yìí. so èyí wá ṣe táwa náà ní í ṣerú eléyìí lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ tán pé gbogbo nta bá ṣe bójú wulẹ̀ àfipamọ́ jù tó ọlọ́run bá kúkú ma fi sudurikum aw tubduhu ya'lamu Allah kẹ́ẹ̀gbé ntẹ́ ń bẹ lọ́kàn yín kẹ́ẹ̀gbé jáde káwọn èèyàn ó rí wá fipamọ́ ni ọlọ́run kúkú so Ramadan ó kọ́ wa ní almuraqaba bákan náà nínú ẹ̀kọ́ tí Ramadan rọ̀ ń kọ́ wa istijaba li nida illah ó kọ́ wa pé tọ́lọ́ ń bá pè wá o ntọ́ yẹ ká ṣe ni pé ká dọ́lọ́ ọba lóhùn tọ́lọ́ ń bá pè wá ntọ́ yẹ ká ṣe ni pé ká dá ọlọ́run ọba lóhùn a ó rí i pé gbogbo wa pátá láì sí tàbí ṣùgbọ́n àbí ìrẹ̀wẹ̀sì ọkàn ọlọ́run bá pè wá pé ká wá gbá rẹ̀ gbogbo wa náà la gbà débi kọ́ ọmọ kékeré gan-an yóò múra pé òun náà fẹ́ gbà wẹ̀ bẹ́ẹ̀ báyìí ni fílẹ̀ kọ́ gbà wẹ̀ yóò máa sunkún ká tó wá lágbàlagbà so àwọn ìpè Ramadan ó kọ́ wa ní ìdáhùn ìpè ọlọ́run ọba léyìí sì yẹ pé ọlọ́run pèsè láadáa ní èyí tó ga èyí tó pọ̀ fún gbogbo ẹni tó bá jẹ́ pẹ̀lú tó bá jẹ́ ìpè ọlọ́run ọba ọlọ́run ni alladhina istajabu lillahi war rasul min ba'di ma asabahum al-qarh lilladhina ahsanu minhum wattaqaw ajran ìpè gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá jẹ́ pé ọlọ́run àti ìpè òjíṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí ìṣòro àti ìbànújẹ́ tó dé bá wọn gẹ́gẹ́ bí a ti wà lórílẹ̀‐èdè yìí lónìí torí pé inú àwẹ̀ la wà tẹ́lẹ̀ káwòrò tó dé ṣùgbọ́n àṣe méní méjì abẹ̀rẹ̀ sí gbàwẹ̀ náà a jẹ́ pé ọlọ́run ọba tó gbogbo ẹni tó wá jẹ́ pé irú ìpè báyìí tó bá bẹ̀rù ọlọ́run ọba tó sì ṣe dáadáa ọlọ́run ọba tọ́jú ládàá tó tóbi kó tọ́jú ẹ̀ fún un ìtóbi ọlọ́run báwo la ti mọ̀ rí tá tọ́lọ̀ ń bá ní nǹkan tóbi lọ́dọ̀ ọlọ́run ó ká mọ̀ kó tóbi náà ni torí pé ẹni tí ń sọ kó tóbi ẹni ó tóbi náà ẹni tó jú àbọ́kọlọ kò lè fíù títóbi ọlọ́run ọba so ilé ìfihàn pé tọ́lọ̀ ń bá lóun tọ́jú nǹkan tó tóbi ilẹ̀ fún wa ní tó tóbi ní lóòótọ́ so ẹ jẹ́ ká jẹ́ pé ọlọ́run gbogbo ògbà tí wọ́n bá pè wá láti jẹ́ pé ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ Ramadan oṣù al-Qur'an oṣù al-Qur'an mélòó làwọn tí wọ́n ní Qur'an ilé tí èkú ti bò mélòó lẹni tó ẹ pé lẹ́yìn Ramadan tó lọ kò gbé Qur'an kọ́ ká máa àfìgbà tí Ramadan mi ò dé kò sí ní jẹ́bẹ̀ torí pé inú oṣù Ramadan yẹn gangan lọ́lọ́ sọ al-Qur'an kalẹ̀ lọ́wọ́ jẹ́ kíkà alukur'an ó jẹ́ ẹ̀sìn ńlá nínú ramadan gbogbo tọmọdé tàgbà gbogbo wọn ni wọ́n ń gbìyànjú láti ka kur'an àmọ́ ara wọn tí wọ́n sọ kur'an kalẹ̀ ju bí ẹ̀mẹ́ta lọ ara wọn tí wọ́n sọ kur'an kalẹ̀ ní ọjọ́ mẹ́ta mẹ́ta tó sì jẹ́ pé kí ramadan tó dé kò lè rò kó lè ṣerú ẹ̀ bọ́ọ̀ bá wa lè ṣerú ẹ̀ gbìyànjú kó o ṣe ìdajì rẹ̀ àbí ìdàkan nínú ìdákẹta rẹ̀ lẹ́yìn Ramadan so Ramadan ilé ẹ̀kọ́ alukur'an ni ó kọ́ wa pé kur'an ni Ọlọ́run bá sọ̀kalẹ̀ fún wa ká máa tọ́ ni ká máa kà á ká sì tún máa fi ṣiṣẹ́ ṣe ní kíákíá Ramadan ilé kéwù sùúrù ni ilé kéwù sùúrù. Ramadan ó kọ́ wa ní sùúrù ṣíṣe mélòó lẹ́ni tí ò lè ní sùúrù ebi ó ti wù ló kéré jù ẹlòmíì kì í ṣe pé lílẹ̀ àbí nǹkan kan kọ́ mélòó làwọn tí wọ́n ní ọ́nsà tó ẹ pé wọn ò lè ṣe láàrin áwà mẹ́rin mẹ́ta kí wọ́n má jẹun ṣùgbọ́n lómi tó ti ọ́nsà rẹ̀ yẹn náà ó sì gbà àwẹ̀ ó sì wàá gbà àwẹ̀ ọ̀run kò sí tó mu tí ó sì lérò pé òun lè gbà àwẹ̀ ọ̀run torí pé ọlọ́run ọba ọba tó tóbi ni hikma ọlọ́run ọba pọ̀ gbogbo ọba tí èèyàn bá páyà ọlọ́run ọba ọlọ́run ọba ó tó yàn in tí èèyàn ò lérò pé èèyàn lè ṣe nígbà tí kí Ramadan tó dé èèyàn ń ṣe ẹni tí ò lè mébi mara ó kúkú mébi mara ó gbààwẹ̀ ẹni tí ò lè foorun ṣe díẹ̀ ní sùn díẹ̀ ní sùn tá a bá wòye sí i pé ó fi hàn pé àwọn ọmọ ẹ̀dá ani ní kúdúrà tọ́lọ̀ ń fún wa kò sì máa ná tá a bá ilé lo kúdúrà yẹn láti fi jọ́sìn fọlọ́run gbogbo wa pátá la bàjẹ́ wòlé ọlọ́run torí pé tẹ́ wo mẹ́wàá ìgbẹ̀yìn nínú Ramadan èèyàn tí ó lọ síbi iṣẹ́ nígbà tó sínú síwájú kó tó sínú ọ̀nà kí mọ́tò ńgbò délé ọjẹun ńgbà tí èjẹun tí wọ́n ti pè ń ìṣá ó tún lọ lẹ́yìn ìṣá àwọn tó wá kíráká mẹ́wàá ó tún bá wọn kí ńgbò délé síwájú kó tó sinmi àwọn míì tafsiri wọn alẹ́ náà ni ó tún lọ sí tafsiri ńgbò dé kó tó sunrun àwa méjì ó tún lọ sí tahajjud nígbà míì yóò dì bí ìgbà tó wọn ò délé ṣe tó bá sì ti sàlùwàlá tán kò ní í bí agbára òun ti wá náà ni yóò bá sì lọ sí tàájú wọ́n kí tàájú tán ọjà ohun tán wọ́n tó pé irun àṣùbà ẹ dákun ẹ sọ fún mi lẹ́yìn àṣùbà ohun mélòó ló tó sùn tó bá pẹ́ ti ń ṣe iṣẹ́ gọ́ọ̀mẹ́ǹtì tí ò lè lọ síbi iṣẹ́ ọmọ lọ síbi iṣẹ́ àwọn tí wọn ò gan wọ́n ń tòògbé níbi iṣẹ́ òun òkúkú tòògbé so ilé fi hàn pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní kúdúrà so Ramadan ó kọ́ wa ní sùúrù lórí gbogbo nǹkan bó ti wùlé onira tó níta àrùpá ní lè ṣe àkókò ṣe nù Ramadan bákan náà halawatul ibada adùn ìjọsìn adùn ìjọsìn ládùn àbá ẹ̀rí bí gbogbo ẹni inú ẹ ti ń gbààwẹ̀ bí ṣe máa ń dùn nígbà tí ọba sínú ẹ irú inú dúdò tí máa fi ń sínú mo dájú ó dá mi lójú gbogbo ara experience adùn yìí ó di dandan ká experience adùn náà torí pé tá a bá lè experience ẹ kì í ṣe ìró dùnú ní pẹ́ẹ́pẹ́ torí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ pé àlámà tá a fi mọ̀ mú mi ní ó ní ìgbà tó bá ṣiṣẹ́ oore yóò rí pé inú òun ń dùn gbogbo ìgbà tó bá ṣiṣẹ́ ibi yóò rí pé inú òun ń bàjẹ́ anabi ni mansarratu hasanatu wasaatu sayyiatu fadhalikumul mu'min gbogbo ẹni kí iṣẹ́ rere tí ń bá ń dùnnú tí iṣẹ́ ibi rẹ̀ tí ń bà lọ́kàn jẹ́ eléyìí gan ni múmi so a rí adùn ìjọsìn ìdínú tá a fi ní agbára àti stamina tá a fi ṣe gbogbo àwọn tá a rò pé ó lè àlelèṣe tá a fi ṣe nu Ramadan bákan náà àfa Ramadan ọkọ wa ní èrò kíkí àti yan náfìlà mélòó làwọn tí ń kírun tí wọn yan náfìlà ṣùgbọ́n Ramadan kọ́ wa ní yan náfìlà ní yíyan ó tún kọ́ wa ní ìrun kíkí ní gbogbo àsìkò ẹ̀rí bí mọ́sálásí ti kún ni àwọn olóúnjẹ okun àwọn mùsùlùmí ni kì sáwọn kírísítẹ̀nì wọ́n darapọ̀ wọ́n darapọ̀ mọ́ wa àwọn mùsùlùmí ni níbo wọ́n wá wà síwájú kí Ramadan tó dé kì í ṣe pẹ́lú mi èkéhùn ṣùgbọ́n kì ṣe mọ́sálásí ní òtí wa kì í so Ramadan ó kọ́ wa ní òun kíkí nù jàmáà ó sì kó wa ní náfìlà ṣíṣe a ṣe náfìlà mẹ́wàá ẹlòmíì tẹ́ bá ní ọyàn náfìlà márùn náà rò pé òní lè ṣe ó sì yàn mẹ́wàá ojoojúmọ́ ní ìsìn lọ kò kú ò kódà kan ẹlòmíì ó lè ó lè chúùsì mọ́sálásí tó ti ń ka kéwú dáadáa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní lọ bí tó ti ń sáré torí pé òun náà inú rẹ̀ ń dùn ó fẹ́ kírun léè dáa so Ramadan yìí òun lọ kọ́ wa lélẹ̀ ẹ wá jẹ́ kó jẹ́ pé lẹ́yìn Ramadan ká kọ́ntínú láti máa kírun náfìlà gbogbo ògbà irun ọ̀ràn yẹn kájọ máa bá wọn kí mọ́sálásí bákan náà Ramadan ó kọ́ wa ní al ala salati al wal-fajr irun tí munafiki eléyìí Ramadan kọ́ wa pé ká máa kí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń gbààwẹ̀ lẹ́ẹ̀bà mọ́sálásí tó kí ìṣáì lẹ́yìn ìṣáì yóò tún dúró kí á ṣá ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń gbààwẹ̀ torí pé yóò dìde jẹsàárì ń bọ́ ọba jẹsàárì tán yóò ní òun òun fẹ́ sùn wọ́n fẹ́ pé òun ní ìsìn yọ sàdùwàlá yọ lọ sí mọ́sálásí yọ bá wọn kí àsùbà ọmọrú iṣẹ́ eré tọ́lọ́wọ́n bá fún ní àṣẹ àti ń bẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó yin àwọn tí wọ́n máa ń kírun àsùbá ní jama àti ìrun ìṣá anabi sallallahu alayhi wa sallam ni man salla al-isha fi jama'atin فكأنما قام قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله ipe gbogbo ẹnikẹ́ni tó bá kírun ìṣá nínú jama bí ìgbà tó ìdajì òru ní fi ń kírun tọ́lọ́wọ́ pọ̀ fún un gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá kírun àsùbà pẹ̀lú jama ọlọ́run kan pé gbogbo alẹ́ pátá ní fi ń kírun bẹ́ẹ̀ náà ni anabi sàlá sàlám ó ní bashiri mashaina fi fi dhalami ila al masajid bin nuri tam yawm al qiyamah ẹ fún àwọn tí wọ́n máa ń lọ sí mọ́sálásí láti lọ kírun nínú òkun ẹ fún wọn nírò òdùnnú ìpè lóòjọ́ gbèndé alkeama wọ́n ní ìmọ́lẹ̀ kan ìmọ́lẹ̀ tó tóbi ní lóòjọ́ gbèndé alkeama irun wo la kí nínú òkun òun náà ni iṣẹ́ àti ìrun àsùbà bákan náà Ramadan ó kọ́ wa ládùúgbò àṣìṣe àti ọ̀pọ̀ istighfar dájú sáká yìí ṣiṣẹ́ kékeré lélé iṣẹ́ ilé gbáà ni torí pé ọlọ́run bá yin àwọn tí wọ́n ń ṣerú nǹkan báyìí nínú Al-Qur'an ọlọ́run sì pè wọ́n ní olùpáyọ̀ ọlọ́run ọlọ́run ní innal muttaqina fi jannati wa uyun akhidina ma atahum rabbuhum innahum kanu qabla dhalika كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستكبرون ìpè dájúdájú o àwọn olùpáyà Ọlọ́run wọn ń bẹ nínú àlìjẹnà àlìjẹnà tí nǹkan oríṣiríṣi nírìmà ń bẹ nínú ẹ wọn máa gba tọlọ́run fún wọn pẹ̀lú dùnú torí pé kí ni àwọn náà ti ṣe eré síwájú nígbà tí wọn wà ní ayé yìí nínú oore tí wọ́n ṣe wọ́n ní díẹ̀ ni wọ́n fi ń sùn lóru tó bá wá di àsìkò sùhùn wọ́n máa ṣe istighfar wọ́n máa ṣe istighfar síwájú kásùbọ̀ tótó so ìdínú tó fi jẹ́ pé ọlọ́run pè wọ́n ní olùpáyọ̀ ọlọ́run bákan náà anabi sallam ó fún wa ní ìròyìn pé ọlọ́run ọba ọba aleke ọlá máa sọ̀kalẹ̀ wá sí. Si, ilé ayé òkè sánmà ilé ayé ń bí ní gbogbo alẹ́ pátá nígbàtí òun tó bá ku ìdá kan nù ìdá kẹta ọlọ́run á sọ̀kalẹ̀ yóò máa sọ pé tálẹ́nì tí ń bẹ̀ mí kí n dá lóhùn ti tí ń tọrọ àforíjì kí n foríjì tálẹ́nì ti ń tọrọ bùkátà kí n gbọ́ bùkátà rẹ̀ so àwọn èyí lásìkò tí wọ́n máa ń dìde kírun àsìkò náà lọ́lọ́run bá ń gbọ́ àdúrà so ẹ jẹ́ kí a má ṣe ìrẹ̀wẹ̀sì ọkàn lẹ́yìn Ramadan láti máa ṣerú àwọn nǹkan báyìí Ramadan ó kọ́ wa ní ìmọ̀ lọ síbi ààyè tí wọ́n bá ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbẹ́ẹ̀rí pé Ramadan kọ́ wa mélòó láwọn tí wọ́n ti lọ síbi tafsir so eléyìí fi hàn pé ó wà nù iṣẹ́ àwọn olùpáyọ̀ ọlọ́run tọ́lọ́run fẹ́ ká máa ṣe so lẹ́yìn Ramadan náà ó di dandan a gbọ́dọ̀ máa ṣe torí pé wíwá ìmọ̀ ọ̀ràn yẹn ni àìmọ̀kan kìí ṣẹ̀rí lọ́dọ̀ ọlọ́run ọba àìmọ̀kan kìí ṣe ẹ̀rí pẹ̀pẹ̀ àwíjàre kọ́lá àìmọ̀kan ó di dandan ká lọ tíbi wọn bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba àbẹ́ká díẹ̀ ni tí ó máa béèrè so gbogbo eléyìí ó ní Ramadan kọ́ wa Ramadan kò tún kọ́ wa láwọn ìbáàdà nìkan ó tún kọ́ wa ní tẹ́rbíyà ìṣesí láàrin ara wa Ramadan tún kọ́ wa léyìn náà abẹ́ ẹ̀gbọ́ pé anibisa sallam sọ pé man yada' qawla az-zur wal 'amala bihi falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharabahu ìgbẹ́ ẹni tí ọba fi irọ́ pípa lẹ̀ àtẹ̀ké ṣíṣe àti máa fi irọ́ pípa ṣiṣẹ́ àti máa fi èké ṣiṣẹ́ tí ọba ilé fi lẹ̀ kò sí ń tọ́lọ̀ ní í ṣe pẹ̀lú àwẹ̀ rẹ̀ torí kó fóúnjẹ ẹlẹ́ẹ̀kọ́ jẹ ó fomi mú kò mu ó fomi ilẹ̀ kò mu ọlọ́run ní nǹkan kan sí pẹ̀lú ẹ̀ tí ọba ti fi irú àwọn ọ̀wà yìí tí ọba fi wọ́n sílẹ̀ so eléyìí fi hàn pé àwọn àwà yìí nígbà tó jẹ́ haramu fún wa nínú Ramadan bẹ́ẹ̀ náà ló jẹ́ haramu fún wa ní ẹ̀yìn Ramadan ó di dandan kájínà sí i ramadan ó tún kọ́ wa ní ká máa ṣọ́ ahọ́n wa àti gbogbo oríkèé wa pátá ká mọ̀ pé gbogbo ń tá a bá sọ àwọn tí wọ́n ń kọ́ ọ́ lẹ̀ wọ́n ń bẹ̀rẹ̀ gbé wa. gbogbo eléyìí ó ní Ramadan kọ́ wa ó di dandan kí a kí a gbìyànjú láti tẹ̀lé ẹ̀kọ́ Ramadan yìí ah, wọ́n ti fi àsìkò hàn mí ní ọmọ tó ní ìṣẹ́jú mẹ́wàá sí nà wọ́n ní nínú àwọn ẹ̀kọ́ tí wa wa ní wọ́n rí i pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ táwọn èèyàn ọ̀dọ́ ń ṣe nínú Ramadan iṣẹ́ ìranra ẹni lọ́wọ́ ni àwọn ọmọ òrukàn wọ́n kó owó jọ lọ́wọ́ àwọn mùsùlùmí wọ́n lọ fi ran àwọn ọmọ òrukàn lọ́wọ́ àwọn míì wọ́n a máa lọ sí prison yard láti máa ṣe ń jẹ fáwọn tó mùsùlùmí tó wà nínú prison káwọn náà fi máa gba àwẹ̀ torí ọ̀pọ̀ àwọn tó wà nínú prison yẹn tí kì í bá ṣe pé wọ́n ń lọ láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ọ̀pọ̀ wọn náà máa ń di christians kó tó di pé wọ́n padà ẹlòmíì ní bóyá tí wọ́n fi ṣe mọ́lé nǹkan kínkínni ni táwọn christian bá sì ti mọ̀ wọ́n sanwó náà wọ́n sì free rẹ̀ yóò di christian ṣùgbọ́n ibi tí harakatu da'wiyya bá ti wà tí wọ́n lọ sí prison láti máa lọ ṣe irú ìdánilẹ́kọ̀ọ́ bá ń fún wọn àwọn ẹlòmíì kúkú ń fi tafsir sínú prison tí wọ́n lọ máa ṣe tafsir fún wọn nú àwẹ̀ àwọn ẹlòmí wọ́n ń ṣe iftar lọ fáwọn orí prison ní àwẹ̀ ẹ rí pé ìrònú tó da lélẹ̀ kì í ṣe pa pé ẹni tí ó lówó tó ní oúnjẹ tiẹ̀ ká wá pè wá sílé wa kọ́ wá jẹun àà ẹni tí ò ní ẹ̀jẹ̀ gbìyànjú kó jẹ wa kọ́ba eléyìí ní ládájú so eléyìí náà kò tán sínú Ramadan ó yẹ kí irú nǹkan báyìí kó kọ́ntínú lẹ́yìn Ramadan. ẹ má jẹ ká jẹ́ nígbẹ̀yìn ẹ má jẹ́ ká àwọn tó yẹ pé oṣù Ramadan nìkan náà máa ń mọ lọ́wọ́ kò sọ́nà nínú oṣù míì má pẹ́ẹ́pẹ́ eléyìí ohun tó burú kó má yẹ pé èèyàn ọmọ náà kọ̀mọ̀pá kírun kọ̀mọ̀pá máa ṣe nǹkan kan ní iṣẹ́ ẹ̀sìn àyàfi inú lásán tí bá dé àwọn sálàf wọ́n máa ń búrú àwọn èèyàn báyìí ni bishop ó ní bi'sa al-qawmu alladhi la ya'rifuna Allah illa fi Ramadan ó máa burú fáwọn tó yẹ pé wọn mọ Ọlọ́run Ramadan inna as-salih yajtahidu wa yata'abbadu as-sanata kullaha wípé ẹni eré yóò máa ṣe ìgbìyànjú yóò máa jọ́sìn fọlọ́run ní gbogbo ọdún ni pátá kìí ṣe ní oṣù Ramadan nìkan wọ́n bi ọ̀kan léèrè nù wọn pé ayyuhuma afdal Rajab aw Sha'ban èwo ló lọ́lá jù ṣé Rajab ni àbí Sha'ban àfa àti wọ́n bi ó ti mọ kí ni ìtumọ̀ ìbéèrè ó wá dáhùn pé kun rabbaniyya wala takun sha'baniyya jẹ́ olùsìn náà ní gbogbo ìgbà má jẹ́ tí ń sin náà lóṣù má jẹ́ tí ń sin náà lóṣù torí pé ọlọ́run ní wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin sin ọlọ́run ọba rẹ títí ikú ó dé bá ọ so bákan náà wọ́n bi Aisha àmì Aisha radiyallahu anha ó bi Ànábì sallallahu alayhi wa sallam léèrè Ah, afwan alqama obi aisha léèrè pé báwo ni ṣé anabi sallallahu alayhi wa sallam ó máa ń dá ọjọ́ kan yàtọ̀ láti jọ́sìn kan pàtó nú ẹ̀ aisha radiyallahu anha ó dáhùn pé bal kana amaluhu díìmẹ̀tẹ̀ iṣẹ́ anabi sallallahu alayhi wa sallam gbogbo ọgbà kì í fi ilẹ̀ kò sí pé bóyá ọjọ́ kan àbọ̀sùn kan àníbsà sálà máa ń jọ́sìn gbogbo ṣé àníbsà sálà gbogbo ìgbà ní kò tí ìjọsìn so bó ṣe yẹ kí àwa náà ṣe nù kì í ṣe pé bóyá inú Ramadan nìkan ni àní ìjọsìn fún Ọlọ́run ó lè jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ mi gan ìtì ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n ti fi àwọn ah, ti fi àsìkò hàn mí torí pé ìdánilẹ́kọ̀ọ́ ni pé mẹ́dá báàdà Ramadan kí ni lẹ́yìn Ramadan a sọ̀rọ̀ lórí ohun tí a rí kọ́ nínú Ramadan kí wá ní lẹ́yìn Ramadan ṣùgbọ́n gbogbo ìgbà tí Ọlọ́run bá tún bá tún kó wa jọ a tún máa ṣe ná ẹ̀yin mo lè summarize náà wẹ́n kí ni bá lẹ́yìn Ramadan ohun tá a mọ̀ ni pé àwọn tawabit kan wà tó yẹ pé tá a bá wà pẹ̀lú wọn gbogbo ògbà yóò ràn wá lọ́wọ́ láti mú iṣẹ́ tá a ṣe ní Ramadan láti mú kámúdé arákùnrin kan ó wá bí anabi sallallahu alayhi wa sallam léèrè ikọ̀ òun òjíṣẹ́ ọlọ́run kulli fil islam qawlan la as'aluhu ahadan fún mi nú ẹ̀sìn intí ní bẹlòmíì léèrè anabisa asalan dano pẹ̀lú kánìmà méjì sallallahu alayhi wa sallam qul amantu billah thumma istaqim sọ pé mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ mo sì dúró déédéé èyí ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ pé amantu billahi pẹ̀lú ẹnu jẹ́ kí oríkèé rẹ pátá kó máa jẹ́rìí fún mustaqim wá dúró déédéé tí ò sí ẹnìkan tó lè tì ọ́ so ìgbọ́lọ́wọ́n ọba gbọ́ àti ìdúró déédéé ó ní safe belt wa lẹ́yìn Ramadan tí èsù tí ò fi ní da iṣẹ́ wa wó ṣùgbọ́n nínú àwọn istiqama yìí àwọn iṣẹ́ kan wà tó ṣe pàtàkì nínú wọn ti sọ ọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ taari kọ́ nínú Ramadan èyí tó dáa jù torí pé àní sọ̀rọ̀ lórí ìmánì ní ìsìn ọ̀rọ̀ ìmánì ó gùn ọ̀nà àníbísà sálẹ̀ pé sọ wípé mo ní ìmánì ìmánì yẹn ọ̀rọ̀ tá a sọ lẹ́nu ni tí gbogbo oríkèé wa tí ó sì máa jẹ́rìí sí pé lóòótọ́ lóòótọ́ gbogbo ọlọ́run wa gbọ́ àmọ́ ẹ jẹ́ ká sọ ìrun kíkí ní jama gbogbo ìgbà tá a bá ń lẹ́sẹ̀ lẹ́yìn a mọ̀ súnmọ́ ìsìnkọ́mà gan o ẹ jẹ́ ká sọ ìrun kíkí níjàmá kò sí àsìkò tá a fi lè máa sọ àwọn àjùlọ àti oore tí ń mẹ́mbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká máa ka Kùránì gbogbo ìgbà ẹ jẹ́ ká máa ka Kùránì gbogbo ìgbà tí a bá ń lé ka Kùránì ní gbogbo ìgbà a ti sọ ogún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti sọ ogún. bákan náà ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ kí ká máa ṣe àdìkìr ní gbogbo ògbà nígbà tá a bá kú òlé àbí síwájú ká kú òlé gan nígbà tá bọ́ ẹ̀wù wa tá a kú òlé nígbà bá débi iṣẹ́ ń ṣiṣẹ́ nígbà bá lọ kírun lẹ́yìn gbogbo àwọn yẹn kì í ṣe nǹkan kékeré ni. ó nípa tí máa ń kó níbi ìsìnkọ́mọ̀ èèyàn ẹ jẹ́ ká sọ àdìkìrì láti máa ṣe ní gbogbo wa bákan náà al-infaq fi sabilillah mímọ ná nínú tọ́nà ọba ṣe fún akáfihàn èèyàn lọ́wọ́ kìí ṣiṣẹ́ kékeré ní máa ń ṣe kódà iṣẹ́ tí yìí ò rò wípé infaq fi sabilillah ó lè ṣe wallahi ń ṣe láìpẹ́ mo gbọ́ àfa àkàtúrò yìí arákùnrin kan arákùnrin yìí ọ̀gbádùn àìsàn ń ṣe ó sì lọ sí hospital wọn ṣe operation fún ọ wá bẹ dókítà yìí pé òun fẹ́ padà sílé láti lọ ṣe ètò wọ̀síyà àwọn gbèsè tó ń san ó lè jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá ṣe operation yìí tán òun lè máa mọ yè ṣé tó ń bá lọ lé padà ṣé kò lè lékún àìsàn òun tó fi jẹ́ pé operation yẹn kò ní ṣeé ṣe mọ́ dókítà ní rárá kò ní rí bẹ́ẹ̀ kó lọ ilé kọ́ padà nígbà tó ń lọ wọ́n débì kan láti ṣe transist ìgbà míì àwọn plane tá a máa ń wọ̀ wọ́n à ní lọ síbi tá a lọ direct wọ́n kọ̀ kó dúró lù kan wọ́n wàá fi yín sí plane míì níbi tẹ́ ẹ ti ń dúró yun gan ìgbà míì ẹ lè dúró lọ́jọ́ méjì tẹ́ ẹ ti rí plane tí ó lọ ibi ẹ ń lọ ó wá lọ sí ṣọ́ọ̀bù kan láti ra àwọn nǹkan tó need ó bá bàbá kan lójú ọ̀nà tí bàbá náà ń sọdún ah, ah kí ló dé bàbá wọn ni oúnjẹ lòun wá kì ṣe fara òun o àwọn ọmọ òun kan wà pẹ̀lú òun lé tí wọn ò ní tí wọ́n jẹ látàárọ̀ lòun sì ti ń tọrọ kò sẹ́ni ó fún òun wà ní ákà ah, ah, àwọn ọmọ òun kan ní bẹ́ẹ̀ ni ọ̀dà dúró bàbá lọ́wọ́ àwọn ọmọ ṣọ́ọ̀bù ọ̀rà gbogbo àwọn nǹkan tí ó lè mọ̀ pé wọ́n ní gbogbo tẹnu ń jẹ ọ̀rà ó wá sún fún ọmọ bàbá bàbá èso gbé mú mi lọ síbi tí òun gbé kí n bọ gbé kíní ìdílé ó ní à ah, ìwọ ló tún bá ah, ń gbé òun ní àmọ́ mọ́wọ́ rí ìkóso nígbà tó sì délé ọ̀hún lóòótọ́ ọ bá àwọn ọmọ òun kàn nínú ilé ó wá bi lẹ́yìn pé sí gbogbo àwọn ọmọ yìí ìwọ kó o bí wọn ó lóun kan bí wọn omi nǹkan òun tiẹ̀ máa òbí wọn ìwọ lọ wọn wọ oúnjẹ fún wọn ló gbogbo wọn ní sẹtọ òun ṣe lójoojúmọ́ nù àá àṣé ayé mi tún wà ń bì kan ní gbogbo nù ọ̀rọ̀ tọnà ọba ṣe fóun òun ò ríru eléyìí lọ́wọ́ akúkú wa dúó wípé ìwọ bàbá ń táṣe ní ìṣẹ̀lẹ̀ pé ìsọmbanki wà lọ sí àkáǹtì ọwá transfer owó tó pọ̀ fún bàbá pé lójoojúmọ́ ní gẹ́gẹ́ bó ti ṣàlàyé fún mi ọdún márùn sí mẹ́fà ẹ̀ lè náwó ìtàn tó bá yẹ kó oúnjẹ náà bà máa jẹ ó wá rí i pé irú dùnnú tó tí bàbá ń dunnú tí ń sunkún táwọn ọmọ náà ń dunnú ọkàláyà láti tó wá ti dúró tó ti kó nù wọn ọkàn pé inú nǹkan dùn ni inú òun kàn ń dùn ni títí ó fi lọ búkú plé mi ò fi padà sílé inú inú inú dúdùn ni ọlọ́wà ń sá ronú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ńgbò délé àwọn ọmọ ní ah baba kí ló dé sí wọ́n ti ṣe operation ni ó ní wọ́n ti ṣe operation ah a rí i pé ojú rẹ̀ yàtọ̀ ọ̀pọ̀ láì kò sí nǹkan kan òun kàn wá láti ṣe àwọn nǹkan kan kóhun tó padà ni inú rẹ̀ sáà ń dùn ní títí ó fi ṣe tí ó ṣe tán ó fi padà sọ́dọ̀ dókítà ńgbà dọ́kítọ̀ rí onílágbájá kí ló dé sọ ọlọ sọ́sibítù mi ni ó lọ́wọ́ lọ síbi kankan ó ti ẹ̀ padà wá láti wá sọpẹ́ṣẹ̀ náà ni ni a kì í ṣe bó ti kú òǹbí ni ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe tẹ́sítì mi wọ́n á tún ṣe wọ́n tún tẹ́sítì yẹn ṣe lọ́wọ́ rí pé gbogbo tí ń da arákùnrin láàbò kò sí mọ́ àṣebí ni ebi kọ́ bàbá olówó òkú lówó mélòó làwọn olówó tẹ́ ní ìbá ó kú lówó lọ kò sí tí ò ní ṣùgbọ́n ìrànlọ́ tọ́rọ̀yàn lọ tínú rẹ̀ ń dùn ó sì ọlọ́run bá sì ṣe gbogbo ntí ń dáná mu pátá kò sí má so ẹ jẹ́ kí a ṣe mọ̀dá wà mà lórí eléyìí ẹ dákun ẹ jẹ́ ká ṣe tẹ̀jídìí tọ́wọ́ bàbá ká bá ṣe ní gbogbo ògbà anabi sàlám àmà ṣe ní hundred times lẹ́yìn tí wọ́n ti foríjì gbogbo tó ṣe àti èyí tí ó wà á ṣe ó ti máa ń tọrọ àforíjì ní hundred times kí làwọn dúró lè ẹ jẹ́ ká máa tọrọ àforíjì ká máa ṣe istighfar àti tawba ní gbogbo ọgbà òun náà wà ní àwọn thawabit ìlànìyà tí ó jẹ́ pẹ́ẹ́pẹ́ kí n tá a rí kọ́nù Ramadan kọ́ mọ́ fi wálẹ̀ pẹ́ẹ́pẹ́ torí pé gbogbo àwọn tá à ń ka yìí tá à ń bá ń ṣe yóò tún máa púùsì wa láti lọ ṣe àwọn nǹkan míì tí a ti rìn bákan náà nígbẹ̀yìn kìyàmù lẹ́yìn kìyàmù àlẹ́yìn iṣẹ́ ńlá gbáà ní àfa àǹfààní tí sì ń bẹ́ńbẹ́ ìṣe kékeré nínú àǹfààní rẹ̀ wọ́n ní Sa'd ibn Abi Waqqas ó wà nínú ogun kan pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tán jẹ́ sójà níbo di lálẹ́ ó ń káàkiri haima ó wá rí àwọn kan tí wọ́n ń dúró tí wọ́n ń ṣe kìyàmù lẹ̀ ó ní kan tó yẹ pé wọ́n ń ṣe kìyàmù lẹ̀ àwọn yòókù ti sùn wọ́n ní minhuna yati nasr minhuna yati nasr àrànṣe ogun tá à ń jà yìí ibi tí àrànṣe ó ti wá nìyí níbi ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe kẹyàmù lẹ́yìn kí ni tá à ń wá àfà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ òní ṣe fún wa tá à máa ń ṣe kẹyàmù lẹ́yìn ẹ jẹ́ ká múra sí i a ti rí ẹ̀kọ́ tó tó wà nù Ramadan tá a lè tá a fi lè máa ṣe kẹyàmù lẹ́yìn ṣé mẹ́wàá là ń ṣe tẹ́lẹ̀ ẹ jẹ́ aṣọ márùn ẹ jẹ́ aṣọ márùn ńgbà tá a bá yìí máa ṣe márùn tá a fi lẹ̀ márùn ò ní tó wa máa márùn òní tó wà mọ́ kódà tí kì í bá ṣe pé wọ́n ní súnà òní mọ́kànlá ni ẹlòmí ọba máa ṣe jù bẹ́ẹ̀ lọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أكرمكم الله. àsìkò ní ọlọ́kùnrin kan àwọn ẹ̀kọ́ kọ́ nínú àwọn ìṣètì tí ìbàjẹ́ ọlọ́kùnrin òkúra ojú jẹ́ orí fún wọn ní yàrá ìyá àti ìwà náà wọn jọ̀dá ìwọ̀n jẹ́ kí ó jẹ́ gbajúmọ̀ fún wọn àti ìwà náà wọn Menschlichkeit, mal gucken, wie sie lange machen. yẹn ni wípé níta gbọ́nta fúlẹ́tọ̀ yìí ká máa ka kuraani wa láti kókó bí jẹ́ kúta tó máa ṣe níta pé ní tẹ̀sídéèkì rẹ̀ yẹn ni wípé níta gbọ́ yé ká lè máa múlò. bàbá tẹ̀ dé lásán òjijì náà Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo. Ara arabi kọ̀ọ̀kan tá a bá pè ní kùránì wọn ni a mọ̀ ọ́ níláàdá mẹ́wàá mẹ́wàá èyí ẹsẹ̀ pé bá ní alif a alif lásán mẹ́wàá ni iye ládàá tá a rí nínú ramadana nínú a rí amẹ́jẹ̀kẹ́ yọ̀ lẹ́yìn ramadana. bákan náà fífi kùránì ṣiṣẹ́ sí inú ramadana agbìyànjú rẹ̀ tura agbára yẹ agbọ́tuma rẹ̀ amadede yọ̀ọ̀dá lẹ́yìn ramadana bákan náà ìsìn ìgbà ajẹ́rì tí ọmọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ká sì máa rántí ọlọ́run ọba nínú gbogbo ìntàǹbáǹsì yìí báyìí okun àlàyé tí àwọn afáàsì fún wa lónìí. ọlọ́run ọba ó jáde kó fi sẹ́sẹ̀ ìpèpè sójú ọ̀nà tó ọlọ́run ọba orí bẹ́ẹ̀ pípọ̀ gẹ́gẹ́ bí ìjókòó ta ìjókòó yìí ó sì bí tí a ti lè rí irú àǹfààní nǹkan yìí ju pé gbogbogbò àti abágbèwà gbé ká wá láti wá gbọ́ tuntun ọlọ́run ọba ká sì jẹ́ pé náà torí ká lè bá a fún mi ayé àtijọ́ èyí náà tó lórí ìbáyìí tọ́lọ́run ọba kọ́ bá mi fẹ́ àwọn àfa àtẹ̀sí ìdánilẹ́kọ̀ọ́ fún wa ọlọ́run ọba kọ́ba nílò rẹ̀ ní wọn kọ́ba ní sàn lẹ́sàn rí àwa náà ta akẹ́tì gbọ́ ọlọ́run ọba yọ ọgbà lẹ́sìn fún wa kó jáde mọ́lò akúlù káwọ́dì áza wàsíkàfọ́rù láàbí wàlákùn وسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو الغفور الرحيم السلام عليكم السلام عليكم جزاكم الله خير كثير Uh, Mwenyezi dàpọ̀ chairman wa ẹ̀ka tó ń gbòòrò yìí. ṣáàmà àwọn bàbá wa náà ló wà wá sọ ọ̀rọ̀ ní ní bàbá sókè lórí tọ́kì tí àwọn bàbá pè wá láti sí. ètò dé pé a tún fi mú ẹ̀kọ́ náà lò nígbà tí Ramadan tán yìí gbogbo ẹ̀ wọ́n ṣe ní àgbáyé fún wa kò sí nǹkan ní ìlú ká sọ pé ọlọ́ba ní sílẹ̀ ìsàlẹ̀ lọ àti gbogbo àwọn àti àwọn ọ̀kadà àti gbogbo wa náà. ẹ̀ẹ́dẹ́gbẹ́ mo ti sọ kò sí nǹkan ní akéde ní pé wọ́n ọdún lè fi ṣe àrà àmì kán bí ọ̀jẹ́ pé ìpàkíyèsí lásán ní nísìnyí ìpàkíyèsí ọ̀nà ni pé ẹ̀rí ọ̀pọ̀ ọ̀gbà ni a máa wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n lè tọ́jú pé bí kálukú ṣe ń gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọ̀dọ́ sọ wọ́n ní ẹlòmíì ọwọ́ nínú ọ̀ràn mẹ́ta fi gbọ́ ẹlòmíì kan àwọn arúgbó ní wíwá tiẹ̀ kí ni wọ́n ń ṣe níbẹ̀ yẹn ẹni wíwá tiẹ̀ ẹni ọwọ́ pé ẹjẹ́ nǹkan tí wọ́n ń

kọ́ máa gbọ́ èsì tí wọ́n tán bọ́ba ti gbọ́ tán kọ́ máa sì fi ti padà bẹ́ẹ̀ kó gbìyànjú láti tẹ̀lé mímọ àgbà yẹ́là ní tọ́gbọ́n bọ́yá iṣẹ́ rẹ títí ṣe ni lápèjúwe gbogbo tí a sọ fún wa ní ìsìn náà Ramadan tó ṣe dáadáa bẹ́ẹ̀ bọ́ba ti gbọ́ pé mí náà máa ṣe kí ni tí wọ́n máa sọ yìí inú rẹ̀ dùn ó sì gbẹ̀sán lè tọ́lọ̀ wọ́n sàn kọ́yà tó múra sí gẹ́gẹ́ tí a ti sọ ọ̀pá tàbí bóyá inú tó gbọ́ bóyá bá a wí ni pé à gbogbo tí wọ́n jẹ́ ilé ẹ̀kọ́ ọmọdé ọmọ kan wà yìí èmi sí kankan bẹ̀ o ọ̀rọ̀ yìí yóò jẹ́ pé kó gbúra tún ìrora pa. àwọn onímọ̀ bàbá wa tí ń yìí wọ́n sọ fún wa wọ́n ní inú tí máa ń mú kí á ẹ̀kọ́ tá a bá kọ́ tàbí tí a bá kọ́ wa tàbí fún wa ní pé gbogbo ògbà ká máa ṣe wá sí ọkàn wa ká nǹkan kan ni tọ́jẹ́ pé ọ̀pọ̀ ọ̀gbà ní máa dógùn gẹ́bí tá a ti gbọ́nà ọ̀rọ̀ anábìyà máa sọ̀sẹ́lẹ̀ ní máa dógùn wáàsí náà yóò sì máa jẹ́ gbọ́dọ̀ tó irú gbogbo tá a gbọ́ yìí yóò da ìkọ́jẹ́ pé ká tún wa láti tẹ̀lé ṣẹlẹ̀ sí mi ní lẹ́yìn àsìkò tá a máa ṣe tààjù so mo ti gbé ẹ̀rìn aláàmù mi sí 12 ilé ẹ̀rọ méjìlá lóru tọ̀ ọwọ́ ayẹ́gbà tí aláàmù gbọ́lá ẹ̀rọ méjìlá ọ̀rọ̀ tí wọ́n á dìde lẹ́sì àsìkò ọ̀pọ̀ tọ́mọ̀ ti kọjá láàmù sí tààjù mo bá náà yẹ pé sùn sí mo bá tún nígbà tó yá aláàrùn mi ò bá tó lọ́mọ tó lọ́mọ tó ń tó láago mẹ́ta aláàrùn lọ́mọ tó gbọ́n àsìkò rọmọdọ́ náà láti máa fún jí lóòótọ́ kódà tó tó di tààjú bì àmọ́ tètè jí wọn yà jí mi ọmọ bá tó ní kí n tún sùn sí mi ah níbi èyí wá dé yìí o n ò ní sùn sí mọ́ wọ́n ní èyí ó sùn sí mọ́ sẹ́fẹ́ mi lòun kílá tó méjìlá tí mo ń pò tútù mọ́ra lọ́nu àti tààjú bì kí ló dé tí ìtàn ti bọ́kàn mi sọ̀rọ̀ alhamdulilah lára mi bá yá gá wọn bá sì oyè náà fílà ní ọ̀nà tó lọ fún mi sókè mo fẹ́ fàyọ ni pé ntọ́lú dáa dùn fún wa o ní pé ká máa bá ọkàn wa sọ̀rọ̀ ọkàn máa lẹ èso máa da ní láàbù lórí tí sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá ti ń bọ̀ kàn sọ̀rọ̀ pé káà ah, ìwọ ọkàn mi bẹ̀rù ọlọ́run ṣé kí wọ́n ń ṣe yí gbà ọ̀dọ́ tí wọ́n lọ ń ṣe ilé ìtọ́jà tí wọ́n náà kọ́ ọ yẹ kó o tún máa ṣe kò sí tàbí sùn tá a bá ń ṣe léyìí sẹ́ni gbogbo tí wọ́n sọ lẹ̀ insha Allah rahman rahim èmi nígbàgbọ́ pé yóò mọ̀ jẹ́ mo sì fún wa dáadáa kọ́lọ́ ní ojú ẹ̀mí kò fi rọ̀ wá lọ́rùn so nítorí àgbẹ̀ yìí ní ẹ̀sùn sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọmọdé pé gbogbo tá a kọ́nà Ramadan tí a ṣàlàyé ẹ̀ fún wa lẹ́yìn Ramadan yà wá fi ilẹ̀ torí tá a bá fi ilẹ̀ àpèjúwe wa wọ́n ti sọ wọ́n ti má pèjúwe lóríṣiríṣi gbogbo ẹ̀tọ́ yẹ pé kọ̀ọ̀bà mẹ́kọ̀ọ́ ẹ̀rù ọlọ́sìn ti sọ fún wa onínà lẹ́bíínà ámẹ́rù súnmà káfàrù súnmà ámẹ́rù súnmà káfàrù súnmà dákòfò lábíyàkúnni lọ́rù níyàkúnni lọ́rù wọlá ti lẹ́bí ẹ̀wọ̀n títí dé pàdé ọlọ́run dájú àtọ́ ẹ̀kọ́ nígbà àgbọ̀sọ́lọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí súnmà káfàrù wọ́n wá sa ìgbàgbọ́ súnmọ́ àmà lẹ́yìn ọ̀rẹ́ yẹn ọpọlọ wọn bá tún tají wọn bá tún gba ọlọ́run gbọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ èso ó tún dé sí wọn lọ́kàn gbogbo dáadáa tí wọ́n ń ṣe ìsìn lọ wọ́n tún gbàgbé wọn wá fi máa lórí díẹ̀ símọ̀ sí dáàbò tó fọ̀ wọ́n wà tún tẹ̀síwájú náà àìdá àìdàgbọ́n ọlọ́dájọ́ náà ní bẹ́ẹ̀ wọn ò ní sàkóyè fún wọn bẹ́ẹ̀ ló wọ́n sì ní fi hàn kọ́lọ́mọ́sì ti àgbẹ̀

الله الذي بنعمته تتم الصالحات ونصلي ونسلم على أفضل الخلق وحبيب الحق محمد بن عبد الله صلى الله تعالى عليه وآله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته آه، أدوكي فون الله وبركاته باتي أجل pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ òun náà ni òwò ohun tó bá jẹ́ dáadáa ló fi jẹ́ ṣíṣe bó tilẹ̀ wù kí nǹkan dára tó sí ọlọ́run ọba ọba fi kún fáyà kún lòsì kò lè ṣe é ṣe adúgbò fún ọlọ́run ọba tí ó ká dára pípéjú aláyè yìí lónìí àyà alálùbáríkà yìí àtọ̀rọ̀dọ̀ ọlọ́run ọba nínú ọlá rẹ̀ ó ṣe àlékún dẹ̀ra rẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe kó wa jọ ní àyè alábàárkà yìí kó kó wa jọ nínú jannatul firdausi láàlá àtọ́rọ̀ àlékún yìí kí àti ilẹ̀ fún jisala muhammad sallallahu ta'ala alayhi wa sallam àlékún yìí kí ọlọ́run àti ìjẹ́ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àtàwọn aráalé rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àtàwọn olùgbàgbọ́ òdodo tó ń tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ gbẹ̀dẹ̀ àkúyà kí ọlọ́run bá kí ó máa ṣàìkàwá kó mo kí ẹ̀yin bàbá wa ti yẹ wà ní kalẹ̀ mo kí ẹ̀yin àfáàní nínú irú ìṣesí báyìí ọ̀rọ̀ a máa ṣòro láti sọ àwọn bàbá wa àwọn àfáà wa àwọn ni wọ́n ti ṣe àlàyé wọ́n sì ti sọ̀rọ̀ síwájú eh, kí bàbá tó jọ fúlàní tó wá gbé nǹkan sọ̀rọ̀ lébi lọ́wọ́ lẹ́yìn ìgbà náà eh, nínú irú ṣèṣí báyìí eh, Allahu musta'an kò sí nǹkan tí ó ju wípé kí a tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọlọn kí ó bá wa san àwọn bàbá yìí ní ẹ̀san rẹ̀ àwọn àfa yìí kí Ọlọ́run bá kí ó bá wa ṣe àlékún àlùbáríkà fún wọn kí Ọlọ́run bá kí ó bá wa ṣe àlékún ìmọ̀ wọn kó bá wa lọ́rẹ ẹ̀mí wọn látàrí dáadáa kó jẹ́ ká wọn pẹ́ lórí dáadáa kí ó jẹ́ kí àtàwọn àti àwọn kí a fi dáadáa ká pàdé Ọlọ́run torí pé al-ibratu bilakawati àwọn ẹni síwájú rere wọn máa dunni má àdúrà wípé kí ọlọ́wọ́n ọba kí ó jẹ́ kí ìgbẹ̀yìn àwọn kó dà kí ọlọ́wọ́n ọba kí ọmọọ̀sá ìjẹ́ kí dáadáa kó bá ẹni kọ̀ọ̀kan wa kó bá wa kalẹ̀ ọ̀rọ̀ láti gbọ́ yìí àlàyé láti gbọ́ ní ọlọ́kan ọ̀jọ̀kan Ramadan ọlọ́run fi tú àṣírí ṣẹ̀tọ́n ni ọlọ́run fi Ramadan kó fi tú àṣírí èṣù ọlọ́run ti sọ fún wa náà tẹ́lẹ̀ pé ṣètọ́nù yìí àtòun àtàwọn ète rẹ̀ ṣètọ́nù ó lẹ̀ a sì ti rí tajurubatan practically àti àwa náà ẹ̀rí ni wá olùjẹ́rìí ni wá lórí pé ṣètọ́nù lóòótọ́ ó lẹ̀ torí náà gbogbo àwọn nǹkan táṣetá ni ń tàn wá jẹ tẹ́lẹ̀ pé a nílè ṣe ọlọ́run fi Ramadan ó fi gúrúùpù rẹ̀ rọ̀ ipa lè ṣe wọn àwọn dáadáa táṣetá ni wọn sọ pé ah, eléyìí àwọn sábẹ́ ni wọ́n nìkan wọ́n máa ń ṣe wọn àdókàn para rẹ àwọn ìgbà wa ti jẹ́ irun kíkí olúwa ti jẹ́ ìgbà tó gba nǹkan mí mẹ́sìn nígbà tí Ramadan náà dé ojú ti àṣẹ pa kí ọlọ́run bá kí ó jẹ́ kí àṣetọ́nù yìí kó mọ̀ wà nínú ojú tì títí tí àwọn òfin fi ilé ayé nílẹ̀ tàbí pàdé ọ̀rọ̀ kí ṣetọ́nù kí ó má jẹ́ rí wa wọ́n ní imaamu ahmed rahimahullah ta'ala wọ́n nígbà tí tí ó ń pọ̀ ká kú lọ́wọ́ wọ́n ní ṣetọ́nù wọn sọ fún pé fúttẹ́ni ya ahmed fúttẹ́ni fúttẹ́ni pèrè imaamu ahmed ó ti bọ́ mọ́ mi lọ́wọ́ gbogbo ètè tí mo pa gbogbo àwọn ihò kòtò tí mo gbọ́ gbẹ́ fọ́ kó lè kó sínú ẹ̀ gbogbo ẹ̀ ló ló dá kọjá wọ́n ní imam ahmed ń dáhùn wípé hátẹ̀láná hátẹ̀láná dìsín ìdí ìbọ̀ dìsín ìdí ìbọ̀ àyàfi lẹ́yìn ìgbà tẹ́mi bá ṣe kéde lẹ́yìn ìgbà tẹ́mi bá bọ́ ẹlòmíì lásìkò tí ẹ̀mí fẹ́ kú lára rẹ̀ ní fìtínà òdì bá ọlọ́run ti ń jọ́sìn fún bọ̀ ti pẹ́ àárẹ̀ ọlọ́run bá fa àárẹ̀ sàdánwò fún ó bá máa wá ògùn káàkiri ó lè jẹ́ sí pé àárẹ̀ ọlọ́jọ́ ni ọlọ́run fẹ́ lo àárẹ̀ yẹn láti bá a fi ṣe àfọ̀mọ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kó lè mọ nigínigí nígbà tá a bá gbẹ̀mí ẹ̀ kó padà sọ́dọ̀ ọlọ́run lẹ́ni tí ò ní nǹkan kan nínú fáìlì ẹ̀ṣẹ̀ kò wá ní í ṣe sùúrù ẹlòmíì ò ní sùúrù nínú nǹkan tá a ṣe kọ́ nínú Ramadan náà ní kíni òun náà ní sùúrù ẹlòmíì ò ní sùúrù ti gbé hàn a ti lọ bí wọn ní wọn ò rí nǹkan kan a ti lọ bẹ wọn ní wọn ò rí nǹkan kan àyè wà fọwọ́ lé bọ́ ni àwọn Yorùbá àyè wà fọwọ́ lé jẹ́ wọ́n ti máa ránṣẹ́ láti ilé pé jẹ́ ẹ bá ní tọ́jú rẹ̀ ẹ ti bá wọn bàbá kan sọ̀rọ̀ ń bá jẹ́ wọn wà máa gbé káàkiri ẹlòmíì ilé babaláwo ló dákẹ́ sí mùsùlùmí sì jẹ́ ẹni pé àtúbọ̀tán rẹ̀ ò dáa àtúbọ̀tán rẹ̀ ò dáa nítorí ìdí ilé àtúbọ̀tán dáadáa kí ọlọ́run bá kí ó má ṣàì fi ta ilẹ̀ pọ̀ wá lọ́wọ́ rẹ̀ ìfẹsẹ̀rin rẹ̀ lórí ẹ̀sìn kí ọlọ́run bá kí ó má ṣàì jogún rẹ̀ fún wa ẹ̀sìn ìjàmà kò ṣeé ṣe pẹ̀lú àìmọ̀kan ẹ̀rí pé nínú Ramadan ẹlòmíì bẹ̀rẹ̀ ẹ̀sìn nínú Ramadan láti gbàtí Ramadan ti bẹ̀rẹ̀ títí di gbàtí Ramadan fi parí kò yé lọ májèlè so tafsir ṣùgbọ́n kí Ramadan tó dé kò lọ ààyè ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yọ̀kan rí tọ́dún fi yípo ṣùgbọ́n lọ fún twenty nine days àbí bíi twenty five days ló fi lọ sí ibi ìdánilẹ́kọ̀ọ́ nínú oṣù Ramadan àti sí pé kúndírà ẹni pé agbára àti lílọ àwọn àyè yẹn ń bẹ lára wa tí ṣètọ́nù ń dáwọ́ bò tí ò fẹ́ ká mọ̀ torí pé kò fẹ́ kí ojú wa là ẹni tójú rẹ̀ bá là ṣètọ́nù ò ní rí ìtàjẹ́ bó lójú èyàn ó sì ṣe là ojú èyàn ó là náà ni látàrí kíni látàrí gbogbo àgbóyé ẹ̀sìn àgbóyé ẹ̀sìn yìí kò sí wàhálì má kò sí wàhálì má àgbóyé ẹ̀sìn yìí èyí ó gbọ́ ni látàrí jíjókòó sí àwọn ààyè tí wọ́n bá ti ń ṣe kíni wọ́n bá ti ń ṣe ìdánilọ́kọ̀ọ́ nípa ẹ̀sìn eléyìí ń bẹ nínú àwọn nǹkan tí ó yẹ ká dunni má ní tí ó máa ta ọkàn wa jí tí ò ní jẹ́ kí àwọn nǹkan tá a kọ́ nínú Ramadan yẹn tá a sì fẹ́ kó sẹ́kù lára wa kí wọ́n kú mọ́ wa lára kí ọlọ́run bá kí wọ́n ṣàìṣe ní ọlọ́run fún wa. Ah, hadha wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Lẹ́yìn ah, ìgbà tí ó kàn. yẹn tó béèrè béèrè yẹn mo ò gbé wa sọ́dọ̀ mi kí n sọ béèrè tèmi mo sáré jẹ́ nǹkan nínú ìwé bóyá gbà tí èrì náà ti àbí mọ̀wé kọ́ ní ọ̀jẹ́ kẹ́ gbé wá. ẹ fún ọ wẹ̀. òun bá wà bẹ́ẹ̀ ni pé ó bá fún ọ wẹ̀ àwọn ẹni pa. ẹ jẹ́ kí bàbá ọkọ béèrè tí wọ́n ní wá. infantry béèrè ni mi ò béèrè ni èmi ò ní microphone ní ti béèrè ni. <laughs> ìbéèrè mi ọ̀pọ̀ àlàyé ló wà ní ìbéèrè tèmi tọ ṣé yọ̀dá fún mi ní kí máa ṣubú. ìbéèrè tèmi àlàyé ni àti ohun tí mo kọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ tí àwọn afáàṣe fún wa ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ ni pé mo kí gbogbo àwọn jàmá wa lọ́kùnrin lóbìnrin àwọn àfa gbogbo yín ni mo kí o ọlọ́run jẹ́ kí àtúbọ̀tán ẹnì kọ̀ọ̀kan yẹn ó dá wọ́n á kí àwọn ìyá wa àwọn ni wọ́n ṣe gbogbo nǹkan tá ń ṣe yìí àwọn ni wọ́n gbẹ́sìn yìí dúró tí ọba sí wọn ni nǹkan tá à ń ṣe ní bójú mu inú ramada tá bá lọ yìí àti ta ojú ni lọ yìí tá bá rà ọkùnrin tó wà ń bẹ́ẹ̀ àwọn àgbààgbà bíi irú wa yìí àpè mẹ́ta àfi parí tàwọn olùdókòwò èyí tá a kí nígbà tá a sùn ká tó kí kí á mú lẹ́yìn òun dà